bó wàá ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣẹ̀dá wa ó mú wa máa jẹ́ èèyàn nígbà tá a ti jẹ́ nǹkan kan rí tẹ́lẹ̀ ó yí àwòrán wa lọ́nà tó dára jù eléyìí tó ṣe kó ní kálukú wa àti mùsùlùmí àtẹ̀ntí ò mùsùlùmí náà ni wọ́n mọ̀ yìí pé iṣẹ́ ọwọ́ ọmọ èèyàn kọ́ là wá ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ńláwọ̀ èèyàn. sọ́wọ́ ṣeéṣe káìpẹ́ ọlọ́wọ́n bá ṣẹ̀dá wa bó ti ṣe ṣẹ̀dá wa yìí ọ̀yẹ́ àwòrán wa bó ti ṣe dára jù yìí kó wá jẹ́ pé ń ṣe lọ́kàn ṣẹ̀dá wa nítorí asán lásán kọ́mẹ́sì ìdí pàtàkì kan tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀dá wa sílé ayé ká yọ ká jẹ ká mu ká sùn ká sì máa wówó ká lọ kẹlà kò lè rí bẹ́ẹ̀ o. aláìlẹ́dàá wa ni afahasibatum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un. sẹ́ẹ̀rù pé nítorí asánlásánlá ṣe dá yín ni adáyín fún eré adáyín nítorí àti máa ṣe bó bá ti ṣe wù yín nínú ayé bí ṣe rò pé ẹni padà sọ́dọ̀ àwọn ọlọ́ọ̀ni àwọn ọlọ́ọ̀n dá ọ lásán o àti pípapá gan ilé ayé yìí afárá lásán ni nítorí pé. láti ilé ayé ń bí iná ní kálukú ó ti máa ibo ni ìbò padà sí òun ibo ni ó jẹ torí ẹ̀ kókó nǹkan èyí tọ́lọ́run fi tìtorí rẹ̀ ṣẹ̀dá wá sínú ilé ayé wa yìí ó náà ní ká lè bá wálé ayé ká wá jọ́sìn fún Allahu Rabbul Alamin. Allahu Rabbul Alamin kò lè dá ti ṣe ṣẹ̀dá wa yìí kó kò ní kan lórí wa eléyìí tá gbọ́dọ̀ pè torí ẹ̀ ló wá ní onílàákàyè kò dá gẹ́gẹ́ bí nítorí pé irú ṣẹ̀dá tó ń ti ọlọ́run ẹlẹ́dàá wa ṣẹ̀dá wa á rí nínú wa àwọn ẹni tí ń gbọ́rọ̀ àtàwọn ẹni tí ì gbọ́ràn. ìdínú tó fi ṣe wá ní ẹni tó ní làákàyè gbogbo àwọn ẹranko tí a rí pátápátá gbà gbogbo wọn ní gbọ́rọ̀ wọ́n ń gbọ́ràn wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ó ní yusabbihu lillahi ma fi samawati wal ard ibòmíì wa ma fi ard gbogbo ti ń bẹ nu sámà àti ilẹ̀ gbogbo wa ní ìsì àfọ̀mọ́ fún Allah gbogbo nǹkan bọ́rọ̀ gidi gbogbo àwọn ẹlẹ́mìí tí ń bẹ ní sámà àti gbogbo wa ní ìsàfọ̀mọ́ fún Allah walakin as ènìyàn àti àlùjànnú inú wọn làwọn alágídí wà tẹ́ pé gbogbo wọn la bá sọ̀rọ̀ ẹ̀ta wóró péré nínú wọn ni ọ̀daràn gbogbo wọn la pè wá sí lọ́hùn ẹ̀ta wóró nínú wọn ni ọ̀mà sin Allah gbogbo wọn la ní kó sin Allah lẹ́yìn ọ̀kan ṣoṣo nínú ìjọsìn ẹ̀ta wóró nínú wọn ni ọ̀mà sin lọ́kan nínú ìjọsìn eléyìí tó pọ̀ jù nínú kèfèrí mushrikun náà lọ́lọ́ ń sọ pé wa qalilun min ibadiya ash-shakur àwọn díẹ̀ nínú àwọn ẹrú mi ní máa dúpẹ́ fún mi díẹ̀ nínú wa àwọn ní máa jọ́sìn fún Allah torí ẹ̀ wọ́n máa jẹ́ pé kókó ntí ọlọ́run ọba ti torí rẹ̀ ṣẹ̀dá gbogbo wa sílẹ̀ ayé. ona ni ní ká lè ba àwálé ayé ká wá sin Allah kò wá sí ọ̀nà kan tó lè fi jọ́sìn fún àyàfi ní Islam eléyìí iti si esi kan soso lọ́dọ̀ Allah eléyìí iti Allah tí ó tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ inna ad 'inda Allah al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ona ni Islam Esi, kò pé méjì lọ́dọ̀ Allah. ẹyọ kan ṣoṣo náà ni. ọlọ́tún ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. ẹnikẹ́ni tó bá lọ wá nǹkan míì fi ṣẹ̀sìn yàtọ̀ sí al-islam Allahu rabbul alamin kò ní gbà lọ́wọ́ rẹ̀ o yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣòfò. So tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà. akramakumullah nígbà tá a délé ayé tán ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n tákìtì pàkọ́ sí kókó ńta àti torí rẹ̀ ṣẹ̀dá wọn o. wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi hápára ẹlòmíì da tiẹ̀ gbàdí ká máa bọ́gi ká máa bọ ọ̀pẹ ká máa bọ Ṣàngó ká máa bọ òòṣà ọ̀pọ̀ ẹ̀mọ́ iye wọn ní ń pe nǹkankan tí wọ́n ń pè lóògùn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ní sìn èṣù ẹ̀rí pé ń bẹ nínú àwọn èèyàn yìí ẹni tó ṣe wípé ẹ̀dá ọlọ́run bíi tiẹ̀ èèyàn bíi tiẹ̀ ńlò ń sìn tó jẹ́ wípé. yóò máa forú pé yóò tún máa fọ̀sán pariwo rẹ̀ oníkálukú wọn wá rìn lọ́tọ̀ọ̀tọ̀ kálukú wọn sì ń wora rẹ̀ pò ń lò ń ríran òun ló ń mánà àti pé pápá gan onìkan lòun sórí rẹ̀. ọ̀rọ̀ wa dàrú mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́. wọn ò mú dé tí wọ́n dọ̀ ńlá sí ẹlòmíín bẹ nu àti wáyé tó bá ṣe islam díẹ̀ yóò tún ṣe nǹkan míì díẹ̀ ẹsìn wa di àmúlùmálàmá lọ́wọ́ ó lù wọ́n mà bó lọ́rọ̀ wọn ti dá sọ́pẹ́ bóyá tó ń bá ń bá yín wá mọ́sálásí ni àbí tó ń bá ń bá wọn lọ sọ́ọ̀sì bóyá tó ń bá ń bá wọn ṣe é kó ni àbí tó ń bá ń bá wọn sọ̀rọ̀ a sì ti mọ̀ pé ìsìláàmù díẹ̀ nǹkan míì díẹ̀ èsì rẹ̀ ní kófòr ìṣe kèfèrí sí Allahu ètí rí tilẹ̀ ayé tó fi wá jẹ́pọ̀ di ọ̀pọ̀lọpọ̀ lógún kọjá eŋti ń bẹ lẹ́yìn ìgbà tá a bá kó lé ayé yìí lọ. alìsílámù a rí i pé òun náà ní ẹ̀sìn eléyìí tí Ọlọ́run bá ti fi ran gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ ayé látòrí anabi Nuh aleyhi salam tó fi dórí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ẹ̀sìn ò méjì lọ́dọ̀ Allah ẹ̀yọ̀ kan ṣoṣo náà ni àyàfi tí wọ́n bá jẹ́ kó o ṣìnà. anabi nuh mùsùlùmí ni anabi ibrahim aleyhi musalatu wasalam mùsùlùmí lọ́nà bẹ́ẹ̀ la anabi musa anabi isa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam mùsùlùmí ni gbogbo wọn àwọn eléyìí ni wọ́n ń pè ní ulul azmi minar rusul àwọn oní ìpinnu tó dúró ṣinṣin tó dópin nínú àwọn aránṣẹ́ ọlọ. àwọn ẹlẹ́ni tó ga jù nínú àwọn aránṣẹ́ ọlọ mùsùlùmí làwọn ọ̀sà ìmọ̀ pé àwọn ẹni tí ò tó àwọn náà ń kọ́ mùsùlùmí làwọn náà. torí ẹ̀ gbogbo àwọn ànábì yìí iṣẹ́ kan ṣoṣo tí wọ́n á jẹ́ fara yìí náà ni pé i'budullah ma lakum min ilahin ghayruh ẹ máa ṣe Allah nítorí pé ẹ ní ọlọ́run míì tá a jọ́sìn fún yàtọ̀ sí. eléyìí ni ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi rán gbogbo àwọn ànábì yìí sáyé. kí ló wá dé tọ́pọ̀lọpọ̀ ń wò ó pé àwọn lè gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí míì sórí ire yàtọ̀ sí káwọn ṣẹ̀sìn Islam. tèbá pọ̀lọpọ̀ náà lọ wà nínú àwọn abímisínú ẹ̀sìn Islam. tó ṣe wípé wọn dá nǹkan kan mà nínú islam yìí tayọ orúkọ rẹ̀ torí pé wọn ìsìn lọ wọn ìsìn lọ rárá ìdínú dáfírí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyè tá a bá dé láwọn àlù wa láti kọ́ àwọn mọ́sálásí sọ̀ wọ́n nítorí pé ah, tá a la fẹ́ kọ́ lẹ̀ fún ẹni tí èsì náà. sẹ́ni tí èsì lọ́nà wọn kọ́ mọ́sálásí kalẹ̀ fún. àwọn ẹni tó jẹ́ pé wọ́n fẹ̀sùn wọn sùn ká lówó ni. àtijọ́ tó ń ti wá ń wá mọ́sálásí òun ò lówó kí aláǹfààní mọ́sálásí kí aláǹfààní sọ̀lẹ́ lọ́dọ̀ ọ̀daràn rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ìlọ́jẹ́ pé Ramadan jẹ́ ń di mùsùlùmí làwọn. wọ́n sì fẹ́ wà lè jẹ́ náà ẹjọ́ pé tí Ramadan bá dé lẹ́ẹ̀ma mùsùlùmí àwọn lọ́pọ̀ ẹlòmíì hajj ló mú wọn dá mi mà wípé wọn bí mi sínú Islam ńlọ́pọ̀lọpọ̀ nítorí pé ńgbà tó rówó tùjọ ọlọ́sanwó hajj wọ́n wá ń bi léèrè pé bó ló ti ṣe jẹ́ ṣé mùsùlùmí láyé láàrin ọ̀rẹ́ ara ó lò. okay tó bá ti wá lọ àti tó bá ti dé báyìí ó ti gba máàkì ó ń di mùsùlùmí nù. ẹ̀mẹ́ Ibrahim àti ìwà mẹ́sàlásì ẹ̀mẹ́ Mahmudu tó ti pa ẹ̀sìn Ìsìláàmù títí pẹ́ tọ́ka ara ru wọn bá wá kú àwọn aláìlérò wọn yẹn wọn máa wá retí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn máa retí pé kẹ́ ẹ wá ṣàánú ọ̀daràn ẹ wá ṣe sọ̀látùl jànáza sọ̀daràn la láàmú náà wàá dà tí ẹni tí èsì lọ́hùn ìlú wọn sọ pé káwọn mùsùlùmí kí wọ́n yẹ sí kí wọ́n pọ́nlé pẹ̀lú as-salat sọ̀látùl jànáza tó bá kú kálá bẹ́ẹ̀ tí èsì pé àwọn mùsùlùmí dilẹ̀ ó sojúṣe ìpè mùsùlùmí ni ọ́ ni wọ́n lọ́ọ́ fi kó èrè nítorí ọba lọ́kọ̀ láyé ń bí báwọn mùsùlùmí ó péjọ láti wá ṣe sọ̀látùl jànáza sí ọ̀la wẹ̀yìn là ẹ sọ fún ṣètọ́ nìkan yẹra sí náà ni nígbà tí wọ́n bá ti sin lọ. tẹ́bọ́kọ̀ àìmọye iná ìlà bímí bí islam abímí sínú ẹ̀sìn islam ẹlòmíì ti lé láàdọ́tọ̀ ọdún báyìí ọmọ àádọ́rin wà ọmọ ọgọ́rin ọmọ fatih islam rọ̀ wò ló fàátì àlásán ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ̀ ake ńgbà tí lè máa mọ ọ̀mọ̀ ake àwọn ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ṣe fẹ́ máa ke á ń bọ̀ síbọ̀ sí àwọn ẹjọ́ ta kété sí mọ́ṣáláṣí. bí a ti yàn lọ sódìdí mọ́kà tó yẹ pé lọ súfè ní lẹ́yìn lè máa o súfè súfè lé o tún lọ súfè mọ́kà nítorí pé kò mọ fàátì ake mùsùlùmí náà ní sin pera rẹ̀ a ti ṣe fẹ́ sórí ire báyẹn a ọ̀wá ńgbà tí bàbá àti ìyá rẹ̀ tó ẹgbẹ́ ńgbà wọn fi ọ ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ wọn pẹran súná ẹnì kò lè sọ pé èsè mùsùlùmí káfìrí ni ọ tẹ́ ẹ bá ti sin lọ́hùn káfìrí burúkú gan torí pé ẹ̀sìn islam kìí ṣẹ̀tàn jẹ ẹ̀sìn islam kìí sorúkọ lásán ẹni bá kọ̀ láti sojúṣe kò sọ́nà tó fi fẹ́ sọ pé mùsùlùmí ni ọ bí yẹn bá pa láti tìtí èsè èèyàn pa gbogbo òfin ọlọ́run ọba tìkì é tẹ̀lé ọ̀hán ni mùsùlùmí lèmi mùsùlùmí bá wà bọ́ dáràn torí akramakumullah ìsìláàmù wa ìsìláàmù wa ń fi àmójútó ìsìláàmù wa ń fi àkíyèsí láwùjọ yorùbá wa yìí ìsìláàmù yọbọyọbọ ọlọ́bẹ̀ yọ̀ ìsìláàmù tá a mójútó tó ọ̀dọ́ tiẹ̀ mà yàtọ̀ sọ́nà àwọn kèfèrí kìí ṣe ìsìláàmù. wọ́n máa ṣe ìsìláàmù kankan mà wọ́n máa pé wọ àtẹni tí ń sọ pé mẹ́ta lọ́kan ọlọ́ọ̀kan náà lẹ́jọ́ sìn ọ̀dájú pọ̀ gbádùn. ṣé ahad sọ pé ọ̀kan ṣoṣo ni Allah sọ lè dọ́gba pẹ̀lú ẹni tó sọ ìwà tó ló ṣe islam tó ní islam ò pé kó a má sọ̀rọ̀ ó dájú pọ̀ ọ̀gbádùn oní islam ọ̀pọ̀ pé kó o ṣeégún ó dájú pọ̀ ọ̀gbádùn islam rọ̀wò ló ń ṣe islam tí ọkọ ìbàjẹ́ fún ọ kó kó ń díẹ̀ islam tí ó pè ọ lọ sí di dáadáa kó jókòó tì í ọwọ́ á ló ń ṣe islam ṣé islam náà lélẹ́yìn ṣé ṣe islam lélẹ́yìn ẹ bá pọ̀lọpọ̀ nígbèrè mùsùlùmí tó wá pé ọmú burúkú ni ó lè mú tọ̀ ó sì lọ ṣe islam ọ̀pọ̀ àìmọye ló lọ ṣe islam yìí báyìí tẹ́gbẹ́ di tẹ́tẹ́ ni yọ da tẹ́tẹ́ títí wọ́n bá bá wí yọ sọ pé ọkọ ẹni ni màlẹ́ ẹni ó lè jẹ́ màlẹ́ kìí ṣe islam ọkọ ẹ ó lè jẹ́ màlẹ́ rẹ ìmàlẹ́ ṣe islam ẹni tó bá jẹ́ mùsùlùmí dáadáa gbà gbogbo ń tọ́lọ́wọ́ bá ní kó o ṣe wàá máa ṣe gbogbo tí ọlọ́run bá ní kó jìnnà sí ọ gbọ́dọ̀ jìnnà sí eléyìí gan lọ́sọ̀ọ́ di mùsùlùmí àmọ́ pé orúkọ mi lásán àti pé bàbá mi gan lè má mú ni kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe tí wọ́n pa ẹ̀mẹ́yẹ nípínlẹ̀ rẹ̀ mùsùlùmí tó pé ọ̀fà lè burúkú ni wọ́n nígbà tó wọ́n ti lu mọ́gùn kẹ́nìkan ọmọ bò ń wí ókè ó ti dọ́tọ̀ ọba lu mọ́gùn kótó ti kọ́ ọmọ tó ń ṣe láì dáa ebó pọ̀lọpọ̀ ló ló ń ṣe islam yìí báyìí tẹ pé ó lè pààrà lé ológun tó ìgbà ọgọ́rùn lójúmọ́ kan wọn gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ bí ìbí wọn ṣe pọ ògùn burúkú gbọ́ pàmò ti jìnnà sí islam ọjọ́ ti pẹ́ yóò sì máa ronú kó fẹ́ wà àlùjánnà gbàdá àlùjánnà èso kó àgbàdo tẹ pé gbogbo yàn bó tiẹ̀ jókòó náà ó lè gbàbẹ̀ kọjá àlùjánnà àyè tọ́lọ̀ wọn bá pèsè ní àyè ọlọ́lá ńlá tọ́lọ́ wọn bá pèsè dàwọn ẹni rí níbi tí ó ti kẹ́ wọn tí ó ti gẹ̀ wọn tí wọ́n ti gbádùn ní ìgbádùn tí ọ̀lẹ́gbẹ́ ìwọ wá sí lọ́n láyé bọ́ọ̀lù ti fẹ́ rírú gbádùn yẹn. Tẹ́fọ́pọ̀ ẹ̀mọ yẹn nínú àwọn èèyàn náà máa pé ẹ̀sìn kíni ẹ̀sìn kíni àní kí wọ́n yàn bá ti dáa tá ní ìwòfò nígbà tó o bá sí lọ. Ẹlòmíràn tún pé àwọn èèyàn jọ yóò tún máa dùn mí yóò máa wó sẹ́nu yóò máa pé ẹ̀rọ ẹni ká kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn torí àìmọye mùsùlùmí làwọn ọmọ ti ń jalè àìmọye kìrìsìtánì làwọn ọmọ tó yẹ kó fà á lé ní àìmọye kékeré kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn orí rẹ̀ ọ̀gbádùn nìyẹn orí rẹ̀ kò gbádùn kí wọ́n á lọ́jà lọ́dọ̀ tiẹ̀ ó ní tọ́jà lọ́dọ̀ tó ní wá. tí ẹ bá ti jó lódodo tẹ́yẹ sọ ń jàǹbá ó ti bù sí lọ́ba àánú pàdé náà ni àánú kí ni tí èyí bá sin lọ tí èyí sojúṣe nínú ẹ̀sìn ọlọ́ tó ń bá ń ṣe ìlọ́pàá ìníye tó ń fẹnu sọ̀n àṣedànù lásán àṣedànù lásán torí àwọn àṣà burúkú kan bẹ láwùjọ Yorùbá wa yìí tí wọ́n máa jẹ lẹ́nu bí àǹjọbì táwọn míín náà tí wọ́n tún máa bá a súná sí láti fi hàn pọ́n náà lòdodo nítorí bá ti yàtọ̀ sí èso òdodo wọ́n ní káwọn fẹ́ sílẹ̀ ẹ̀sìn ọ̀já mọ̀ kankan ẹ̀sìn ọ̀sẹ̀ já mọ̀ kankan sáti wọná yóò sì já má bàbàrà lójú ọ̀daràn rẹ̀ torí délé ọdọwọ wa jẹmọ a gbọ́dọ̀ kọjú mẹ́sìn wa ìgbà tí ìwọ bàbá ìwọ ìyá ọkẹsìn kún ẹ̀sìn ọjàmọ nkankan lọ́dọ̀ rẹ̀ èrè madé lọ kàkún báwo làwọn ọmọ rẹ̀ ti ṣe fẹ́ jẹ́ mùsùlùmí ìyá òsín lọ́hùn bàbá ọgbọ́tọ̀ lọ́hùn ọmọ ti ṣe fẹ́ jẹ́ mùsùlùmí. baba ó ti wòran àdánù lọ ìyá ó jókòó ti rún òfò ọmọ náà ṣe ní bórí ibu lọ ẹ̀yin ọmọ yìí pé ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fún yín ní nǹkan fún sọ́ni nígbà tó ṣe yín ní bàbá àtìyá fáwọn ọmọ yín ṣé ẹ̀yin ọmọ pọ́lọ́ wọn bí yín léèrè nípa àwọn ọmọ yín yùn tẹ́ kàrò pàǹbí masáyé kún lè bá àpé lágbájá náà fọ́ máa ó tó lọ ẹ rò pé kókó tá à ń ti torí rẹ̀ bímọ nù ọlọ́mọdé àwa ń bímọ mùsùlùmí nítorí mọ Muhammad sallallahu alaihi wa kó lè bá àjẹpọ àwọn ni ó pọ̀ jù tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà sírú ọmọ tí wọ́n wá fẹ́ pípé kó kún àwọn míínu kálù mọ ànábì lè bá a ọmọ tí ẹ rí i pé ilé ayé ilé ayé iná lọ́pọ̀lọpọ̀ fálà fún wọn kẹsìn kún kankan wọn kà kún kankan bí àwàdà lásán ni wọn kẹsìn kún anfàtì kò yí pé àkíyèsí gbogbo wa kálọ̀ mọ̀ yí pé ìgbà tí èèyàn bá wà nílé ayé iná ní gbígbọ́rọ̀ rẹ̀ wúlò téèyàn bá sì fi lè lọ tánìsì. Si láàrin ìṣẹ́jú aya téèyàn bá ti papòdà tó filé ayé yìí lẹ̀ ẹ gbàgbé ọba àti ẹ̀wà gbọ́rọ̀ ju ìgbà tí wọ́n ti bí ọ lọ yẹn ò wúlò máa o kò wúlò máa ẹni bá fẹ́ ṣoríire láti ìgbà tá a ti wà nínú ilé ayé yìí wọn náà láti máa tẹ̀lé tọ́lọ̀ láti máa tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni bá fẹ́ ṣoríire yóò mú ẹ̀sìn ní kókó kò ní fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú kó tó di wípé yóò dìtàn téèyàn bá ti lè dìtàn tàì dìtàn báyìí àbámà láéláé nù ẹ̀rí gbogbo ẹni tẹ́ ń jọ ń tanra yín jẹ lórí kí ẹ má dá wọn ló ń darí ẹ má dá wọn ló ń darí táwọn ti lọ bọ ni kò tó ṣẹlẹ̀ darí mímí kò ní mì ò ní rí wọn mọ́ tí wọn bá ti wọnú sàárè rẹ onírí wọn mọ wọn lọ máa dáyà rẹ jẹ kó tí wàá dijọ́ gbẹ̀ndà kìyàmà tí wọn wá di orí ibu ńlá kọlọ mọ́sà wà ló lórí ibu. orí tí o bá ti lè gbìyànjú lórí ara rẹ kọ́ gbà lórí ìyàwó àtọmọ rẹ lónìí tó o bá dán torí pé nǹkan bàjẹ́ nǹkan dàrú ọba rẹ nú ọ̀ràn ò ní fóònù tó lè fóònù. sáwọn ìyàwó àtọmọ ẹ o tí mo bá pàdé ọdá o èmi ti wọ ga o náà má bàa wọ ga o ẹ yíwá padà ẹ máa ṣe ìsìláàmù ò ní ò níṣẹ́ lè fi ránṣẹ́ má ti ọ ti bọ̀ ọ̀nà ẹ ẹni tó rí rẹ bá pé dáadáa tó sì ti ń bí bá ti ń gbódodo yóò máa jìnnà sí ìbàjẹ́ bí bá ti ń ma dáadáa yóò máa fà ìdálẹ̀ nítorí pé ẹ̀sìn Islam gbogbo ẹni tó bá gbọ́ nípa rẹ̀ tó bá wá fetí pàlàbà rẹ̀ ara rẹ̀ ló ṣe nítorí pé kò sí nǹkan kan lẹ́yìn òdodo máa fi rọ́ kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ọ̀nà àfigbẹ́ kò sí nǹkan kan mọ́ lẹ́yìn mọ́lẹ̀ àfọkùnkùn kí ni nǹkan míì tó a tún ṣe láyé ló kọ ẹ̀sìn tó ṣe fi wé ìrùdí islam irudi re lásán kò sí nǹkan kan tá sí fi wé islam tá ń bọ̀sibọ́sí ó dín islam nítorí pé gbogbo nǹkan mìíràn tá ṣe ó bùkátà ronú ìṣẹ́jú márùn tí wọ́n náà fi mọ̀ gidi agbárí irọ́ ni irọ́ gidi agbárí irọ́ ni kẹ́ni nǹkan náà ọkùnrin orin òní mr ogun nìyẹn Mr ogun tó ń so ogun tó dá àti bàbá tiẹ nù irin tó dá àti bàbá tiẹ nù ọlọ́lẹ́tọ̀ọ́ sí kọ́ ọmọ agbára dálẹ̀ wájú ẹ̀ àbẹ́nìkan lọ gbókúta rìgìdì kákàlẹ̀ sábà tiẹ̀ musa àtúndókúta dúdú wọn kalẹ̀ kalẹ̀ fún gbogbo ilé ayé ń kalẹ̀ fún ọmọ kalẹ̀ fún kùtà yọ máa forí kalẹ̀ fókúta òkúta tó ṣe pé gbogbo àwọn kòtòkòtòkòtò ti ń bẹ lórí ọ̀nà wa bàbá fọ ọbẹ̀ tá a gbé mọ́tò gorí ẹ̀ káàtìké láíláí. ìní wọn wá ń bọ wọn tún mú epo epo tó yẹ wọn máa kan sórí òkúta àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn ojú dúdú lẹ́bọ̀ wàláhì ẹ̀sìn ọgbẹ ẹnu fún ọgbẹ imú fún ọgbẹ etí fún yóò tún wá gbé dúró níwájú rẹ wọn á dúró sí gidi yóò tún máa gbára dálẹ̀ níwájú ọgbẹ gbàmí làmí abẹ́rẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ wọ fúnra ara rẹ lọ gbẹ o ìwọ dáa jùlọ ìwọ tó wá dáa jùlọ wọn ló tún gbára dálẹ̀ níwájú ẹ pé kọ́ gbà ọ kọ́ là ọ ìbá gba àwọn baba ńlá rẹ àwọn akú ìbá la àwọn baba ńlá rẹ àwọn ajẹ́ pé wọ́n ń sáré Allahu Rabbul Alamin nìkan là á sìn òun ló ní gbogbo nǹkan ṣé ẹ̀tàjẹ́ kọ́ léegun ni àbẹ́ ẹ̀tàjẹ́ kọ́ lóru òfútu fẹ́ tẹ rọ́ burúkú ọmọ èèyàn fẹ́ràn rọ́ burúkú wọ́n lárọ̀ ọ̀run léegun wọ́n lárọ̀ ọ̀run léegun bá sì mọ́kò àárọ̀ ọ̀run fa ó mọ́kò ló bá gíláàsì ó mọ́tò bá yí ọ̀bẹ yàdá gbogbo àwọn ọmọ ẹ̀yìn eégún bá túlẹ̀ ó mọ́tò bá ṣe déédéé kun eégún pẹ̀lú ọ̀bẹ ẹ̀jẹ̀ bá ń jáde níkun àárọ̀ ọ̀run sáárọ̀ ọ̀run yẹ kára rẹ̀ ó tún máa ṣẹ̀jẹ̀ àárọ̀ ọ̀run ni adákọ̀ mí o wọ́n ní à ẹ wọ́n ní kan bẹ́ẹ̀ ní títí àárọ̀ ọ̀run tí wọ́n gbé lọ títí burúkú àwọn burúkú irọ́ gbóná burúkú láwùjọ Yorùbá yìí èèyàn wá fi ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ lẹ̀ irọ́ ni wọ́n máa sì ẹlòmíì yóò máa pàná bí ọlọ́run kan bóyá jésù ipò ńlọ dáhùn àbẹ́ ìrírọ́ ń bẹ́ ẹni tọ́lọ̀ ń dá ó ṣe dẹ́lẹ́dàá tiẹ̀ ibẹ̀ lọ́wọ́ atẹ́bàtì ọlọ́run sórí fún ọ ń dúpẹ́ fẹ́yàn ọlọ́run ọba gbà ọ ọlọ́ ọ dúpẹ́ fẹ́yàn ah, alábòsí lọ́mọ èèyàn alábòsí burúkú lọ́mọ èèyàn àwọn kan agbókè ìlú àwọn yóò gbé àwọn òkè ìlú àwọn ó gbé àwọn kò ní gbèyìn láéláé torí tẹ bá rọlù tẹ bá kórìbò ọ̀fọ̀ ni níta ẹni yóò gbèyìn yóò fọ́ yín lórí dànù. akramakumullah òfin ọba wa kò sí nǹkan kan láti sìn àyàfi sábàbí gbogbo nǹkan. tẹ́yìn bá wá mọ nǹkan míì tó náà dá nǹkan kan ẹ tọ́ka sí i káwa náà fi jẹ́ pa àṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ lónìí. àbí kó jẹ́ pé ńgbà tọ́lọ̀ wọn bá ń dá yín àwọn nǹkan míì tá à ń pè lẹ́yìn ọlọ́yún wọ́n nírànlọ́wọ́ kan tán ṣe fọ́lọ̀ bóyá èlò tí wọ́n lò láti fi dá etí sí yín ní ìdètí àwọn ni wọ́n pèsè rẹ̀ fọ́lọ̀ ẹ sọ wọn bó sì jẹ́ pé yín làwọn rọ fún yín ni àwọn alágbẹ̀dẹ ti ń rọ yín ẹ̀sọ́ wọn káfi lè máa ń tán yẹn ká máa fáwọn náà bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ kuru ni láàmà fún wọn lọ́dọọdún àbí kó sì jẹ́ pé fún un yín làwọn dá èwo ni èwo ni èwo lẹ̀dá kan dá ẹ̀dá tó yẹ pé dídá lọ lọ́wọ́n bá dá wọn àwọn ti ṣe fẹ́ dá nǹkan mi am khuliqu min ghayri shay'in am humul khaliqun wal-ard bal la yuqinun tí asán lásán lọ́ dá wa àbáwọ̀ la dá àwọn ẹ̀dá àbáwọn àlà dáhùn ẹ̀dá ìbọ̀lọ̀ lọ dá wa kí ló dé tá a di alábòsí kí ló dé tá a tẹ̀ra wa jẹ ẹni tó lọ ń dá tó wá fọ ọlọ́wọ́n bá lẹ̀ tí ó sìn lẹ́gbẹ̀ẹ́ kẹ́mi tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá ní sìn. orídìí eléyìí tọ́ba tí wàá gbà pé Islam làwọn máa ṣe tọ́lọ́n láà máa ṣe tànàbí sallallahu alaihi wa sallam láà máa tẹ̀lé. a ma tẹ̀lé tọkatọka a sì ma ṣẹ̀sìn yìí èyí fìgbà kan kọfẹ́yìntì lórí pé ń silọ́n èyí ń ni títí téèyàn fi kú láyé èyí ó sì máa ṣẹ̀sìn pẹ̀lú ìmọ̀ kìí ṣe pẹ̀lú àìmọ̀kan nítorí pé ẹ̀sìn aláìmọ̀kan asán lórí asán ni o èyàn fira rẹ̀ sílẹ̀ kọ́ èyàn lọ kọ́ kí ó téèyàn fi mọ ọlọ́run ọba sìn ọ̀wé ètò ní bùkátà sí láti sin lọ́hùn nínú máa kí ó ọ̀ràn yẹn ni kò wà nítorí pé ó sin lọ́hùn àyè ò sì sí fún ọ lábẹ́ pé mo fẹ́ sin lọ́hùn kọ́ ọmọ súfèé ọgbọ́dọ̀ kọ́ nípa àmọ́ bóòlù òṣèṣin lọ. bí nbà wa lè lọ kọ́ kí ó nítorí àwọn àdíwọ́ kan tí mò ń wò pọ̀ wà fún mi ìní jìnnà síbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kéwù tí ó fi jẹ́ pé bí n bá tiẹ̀ mọ́ dáadáa ìní pàdánù kí n máa sí àwọn ẹni tí wọ́n mọ̀ jẹ làwọn ọmọ bá ń sí wọn jẹ pẹ̀lú ògo Ọlọ́run bí ò tiẹ̀ jọra wọn tán kò ní bàjẹ́ tán bẹ́ẹ̀ bá ti ń kọjú mọ́ màá láǹfààní àti fi àwọn ọmọ mi náà sójú ọ̀nà kan lọ kọ́ kéwù nítorí pé ilé ayé lọ́pọ̀lọpọ̀ fálà fún bóò láti máa rówó bóò làwọn ọmọ sì dẹni gíga iná lọ́pọ̀lọpọ̀ fálà fún àyè ronú fáwọn ọmọ wa bóò wọn ò sí ní wọná àyè tiẹ̀ sì palẹ̀ mọ́ fúnra wa bóò làwa náà sì wà lìjànà ayé ayé ayé yìí sani èlò la pa lójúmọ́ èlò la kà iná ní tọ́jà níwájú kálukú lábẹ́ pé àwọn ṣe islam yìí àgbọ̀dọ̀ kúrú ẹnu àgbọ̀dọ̀ kúnu á máa ṣe béèrè nítorí ọba yé wa nítorí pé abèrè kì í àbá ti mọ̀ nípa ẹ̀sìn abèrè tàbá sì ti mọ̀ á tẹ̀lé níta gbọ́ ká má fi tipa làbá rẹ̀ amúnisìn atánijẹ́ àgbọ̀dọ̀ jọ jẹ́ pé àwa láwa di ẹran tí ó rí mu tí ó rí mu tí nítorí pé lábẹ́ ìsìláàmù ìsìláàmù ìsìláàmù yìí àwọn tó ń ta àwọn èèyàn jẹ́ pọ̀ bàjẹ́ nítorí pé ẹran kan ò ní bẹ lọ́hùn wípé kí koríko ọtẹ́ láyé koríko lẹ́ran jẹ àwọn ẹni tí ń mú wọn sì ti ń tàn wọn jẹ lábẹ́ àbúradà ẹ̀sìn Islam wọn ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́n wọn ò ní fẹ́ kẹ́ ẹ mọ òdodo. wọ́n máa fẹnu àtẹ́lù ẹ̀sìn òdodo ó lè jẹ́ lè máàmù ó lè jẹ́ abá tẹ̀fsíìrì ó lè jẹ́ ajínikírun yorùbá lẹ́vù ó lè jẹ́ babaládáni wọ́n máa bẹnu àtẹ́lù ẹ̀sìn islam òdodo ẹ̀sìn islam gidi wọ́n máa bẹnu àtẹ́lù nítorí pé ẹ̀sìn islam báṣubàṣu ó làwọn ń ṣe wọn ò lágbọ́yé ẹ̀sìn wọ́n máa bàjẹ́ wọ́n máa fẹnu yábalẹ̀ so that ẹ̀yin náà fi jìnnà sí bọ́ fẹ́ kó ní kálukú kúkú jọ kó àgbákò rí ibú torí ẹ̀ bàbá ń tàn ọmọ tanra rẹ̀ tí wọn bá ń síyàn lọ́nà méje wọn rí ọmú gbogbo atanijẹ gbogbo amúnisìn kì í fẹ́kẹ́ni tí ń tàjẹ́ tí ń mú sí ọgbọ́n láéláé torí di eléyìí ẹ máa súnmọ́ àwọn ètò àwọn ẹni tó ń tẹ̀lé súnà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀pọ̀ ẹ̀ ń pera rẹ̀ mùsùlùmí súnà ni. kí ni wọ́n ń pè ní sunna ìlànà ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán tí n bá wá tẹ̀lé lánà ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán ta wá nìwọ tó fi wá jẹ́ pé lánà tiẹ̀ ní tẹ̀lé ta ni ọ́ ta ń tọ́ ọmọ iyọ̀ ni ọ́ nù ọbẹ̀ ni tá a pè tá a bá rí ọ àmọ́ ọwọ́ ọ̀ka bẹ́ẹ̀ náà lẹ́sọ pé ẹni tó mọ̀nà là á tẹ̀lé ànábì tọ́lọ̀ ń rán tó wọn bá tó tẹ̀lé ta wá nìwọ tó fi wá jẹ́ pé wọ́n lá ńjọ wọn bi torí di eléyìí ẹ máa ṣe islam lábẹ́ àbúradà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú báyìí bí bá fi lè parí ilé ayé rẹ̀ lórí dáadáa yìí á abẹ́lọ́n kí dáadọ́ jẹ́ tiẹ̀ lọ́rùn ẹni tí bá ń ti ń islam. lórí ìmọ̀lẹ̀ àti ìmọ̀nà nabi muhammed sallallahu alayhi wa sallam abẹ́lọ̀ kí onítàn kọ́mọ́ kàgbákò lẹ́yìn ikú rẹ̀ kọ́ bá oríire pàdé lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama. ó ti pàtàkì ká mọ̀ wípé gbogbo nkankan tó bá ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ mùsùlùmí ẹbọ òòsà ọ̀tàkùn ọ̀tàkùn ìsìláàmù àwọn ọmọ ìlànà àwọn míì o ó lè jẹ́ pé àwọn náà ń bọ kí wọ́n ń bọ ọ̀pẹ ó lè jẹ́ pé àwọn náà ń sóòsà wọ́n ń sóòsà ṣùgbọ́n ìsìláàmù kò sí ń tọ́ dapọ̀ pẹ̀lú ẹbọ kò sí ń tọ́ dapọ̀ pẹ̀lú òòsà gbogbo tí ó mú ọ máa wárí fún ẹ̀dọ́ ọlọ́run yàtọ̀ sí ọlọ́run tó dán tí ó mú ọmọ sádi ẹ̀dá ọlọ́run yàtọ̀ sọ́lọ́ ńtọ́dá ọ tí ó mú ọmọ wojú ẹ̀dá ọlọ́run yàtọ̀ sọ́lọ́ ńtọ́dá tí ó mú ọmọ kégbàjarì lọ bẹ́ẹ̀dá ọlọ́run yàtọ̀ sọ́lọ́ ńtọ́dá gbogbo ìṣẹ́bọ sọ́lọ́ ọba ẹlẹ́dàá wa ni. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء أإله مع الله تعالى tó máa ń dẹ́ni tó wá nù kọjú lò ní ìgbà tí ìkọjú bá dé bá kò sí ẹni tó máa ń múni kó nù kọjú àfi Allah náà tó máa mú kò sí àyàfi ṣé mi ń bẹ pẹ̀lú Allah kò sí o kò sí ọlọ́run mi pẹ̀lú arọ wa apàrọ wa fún wa kùdìẹ̀kùdìẹ̀ wa tó wà níbi mímójútó ẹ̀sìn wa ẹ̀jẹ̀ amukó ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ amójútó ẹ̀sìn wa lójú méjèèjì. ìdí Islam lèyàn ti là kò sí ọ̀la níbòmíì bàfẹ́ nídìí Islam ẹni ó bá ṣe Islam tó fi kú láyé orí ibú ni ó tiwọn yàtọ̀ sẹ́ni tó bá kú lórí islam ẹ̀yẹ wo iye ìgbà tí àwọn míì ti sẹ́nu sàárè nìsí lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀wọ́n bá àsìkò péréte tí wọ́n lò láyé ìgbéǹde àlùkìyàmọ̀ tó ti dé eléyìí tó túmọ̀ sí pé ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòdì lọ dandan agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa dandan agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa ẹnìkan á ẹ wọn àti ẹsọ pé ká mójú tẹsí wa tẹsí ní ká dènà sóòsà ká dènà sí ẹbọ agbẹ lọ́pọ̀lọpọ̀ ó ń ṣe ọwọ́ lọ́pọ̀lọpọ̀ tá a bá rí ṣòro tá a bá ìpọ́njú pàdé nínú iṣẹ́ wa àwọn ìlànà àwọn babańlá wa tán fi lélẹ̀ ní bàbá ṣe báyìí tá a bá ṣe báyìí báyìí ni ọjà sí ṣèǹtẹ̀ ń sọ ni pé ká pàtì bẹ́ẹ̀ ni ẹ pàtì ni tó ti takotọ́ lọ tó anabi Muhammad sallallahu alayhi wa sallam tóra àwọn bàbá wa fún ẹ sọlọ fún ẹ sí sá anabi bóyá ìyànjú làwọn rò pé àwọn ń gbà tó fi di wípé wọ́n ń ṣe àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́ bọ pẹ̀lú òsàwọn pẹ̀lú àìmọ̀kan tiwọn wọn ò sì rẹ́ni ṣàlàyé fún wọn bọ́yá àmẹ́yìn ńkọ́ kí lè fẹ́ sọ fọlọ́ ìbẹ́yìn ti mọ̀ pé kẹ́ máa pe nǹkan míì tó yàtọ̀ sí Allah ìṣẹ́bọ sọ́lọ́ ni kẹ́ ẹ máa tọrọ níta ìfẹ́ lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sí Allah ìṣẹ́bọ sọ́lọ́ ni nígbà tẹ́yìn tí wàá mọ̀ àwa wí àwíjàre ìwúlẹ̀ fẹ́ wá wí fọlọ́ lọ́la gbẹ̀ndẹ̀l àbí èèyàn wá fi ti bàbá rẹ̀ sì kẹ́wọ́ pé inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muhtadun. ìwọ lọ orí bá ti báwọn bàbá wa látọ̀ o àbáwọn bàbá wa bá jẹ́ kí wọ́n ṣàṣìṣe ńgbà náà àgbà kò fi àjẹ wa papọ̀ ẹ́ ọlọ́mọdé ẹnì kan ò sí njọ́ gbé tí ó fi ti bàbá rẹ̀ àti pé èyí wà láyé kọ́mọ̀ ní ṣòro tẹ́lẹ̀ gan ilé àdánwò nílé ayé èyí wà láyé kọ́mọ̀ nǹkan nfa ń fa ìpọ́njú fún àmọ́ gbogbo bó ti lè wù kó rí ọlọ́run ẹlẹ́dàá aláàmà pé gbogbo gbà anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abdullahi bin abbas radiyallahu anhuma ní ìgbà tí ibn abbas ń bẹ bí ọmọ ọdún mọ́kànlá ẹgbẹ́ ọ̀rọ̀ ńlá tó sọ fún tọ́jú ẹ̀kọ́ fún àlùmọ́ àdìjọ́ gbẹ̀ndà òkè yá mi ònìyàn gulam inni u'allimuka kalimat ihfazillaha yahfazuk ihfazillaha tajidhu tujahak idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún ibn abbas ó ní sọ ọlọ́run tó o bá fi lè sọ ọlọ́run ọlọ́run sọ sọ ọlọ́run tó o bá fi lè sọ ọlọ́run èsì rẹ̀ ní pọ́lọ́run sọ sọ ọlọ́run tọ́m bá ti ń sọ ọlọ́run iwájú rẹ̀ lọ́ọ́ máa bọ́ lọ wọ́n máa bá ọlọ́run kó ti síwájú fún ọ nínú gbogbo ìgbésẹ̀ rẹ̀ wọ́n á níbo lèèyàn ti sọ ọlọ́run àwa gẹ́gẹ́ bíi ìta ni kí la fẹ́ fi sọ ọlọ́run. wọ́n pa àwọn òfin ọlọ́run ọba mọ́ òfin ọlọ́run tó ní í ṣe pẹ̀lú kan nínú àwọn oríkèé rẹ̀ pamọ́ sẹ́mi kí bí gbogbo ara wa ṣe gbogbo ẹ̀ ìlòfin ọba lọrọ mọ lọtọọtọ. òfin ọlọ́run wà tó rọ̀ mọ orí wa òfin wà tó wa òfin wà tó wa òfin wà tó wa àwọn òfin wà tó wa. àwọn òfin rẹ̀ wà tọrọ méjì wa gbogbo oríkì ara wa tòtò bá ti lè sọ àwọn òfin ọlọ́run lórí ara rẹ̀ ọlọ́run ọbọ̀ sọ wọ̀nà anábìnrin tó o bá fẹ́ tọrọ ọ̀dọ̀ ọlọ́run ni kò ti máa tọrọ ẹ̀kọ́ ńlá lélẹ̀ tó o bá fẹ́ tọrọ ọ̀dọ̀ ọlọ́run ni o ti máa tọrọ ọlọ́run ọbọ̀ òdòrùn kẹ́ lè máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ̀dọ̀ òṣùpá kẹ́ máa pè é kọ̀dá sánmà kẹ́ ẹ lè máa bọ́ kọ̀dá ìpẹ́ kọ̀dálẹ̀ nítorí kẹ́ ẹ lè máa sìn kọ̀dá àwọn òkè àtàwọn odò àti gbogbo nǹkan tẹ́ ẹ rí pátá àtàwọn àràwọ̀ nítorí kẹ́ ẹ lè máa pè wọ́n kò tiẹ̀ dá màlẹ́kà nítorí kẹ́ ẹ lè pè kọ̀dá àwọn àlejànú nítorí kẹ́ ẹ lè máa bọ́ wọ́n gbogbo àwọn ẹ̀dá tó lọ́n dá yìí wọ́n jẹ́ àmì tẹ́ẹ̀fì débi àbájáde kan ni wípé Allahu Rabbul Alamin ló dá gbogbo nǹkan ó láti gbọ́dọ̀ máa sí. torí ẹ̀ anábì ni wà ídà sta'anta tí wọ́n bá wá ń tọrọ ọ̀ràn lọ́wọ́ tó o fẹ́ tọrọ ọ̀ràn lọ́wọ́ fasta'in billah ọ̀dọ̀ Ọlọ́run ni kó ti máa tọrọ ọ̀dọ̀ Ọlọ́run ni kó ti máa tọrọ. anábì wa kí àwọn mùsùlùmí láyà pẹ̀lú ìgbàgbọ́ tó lóòrìn tọ́rẹ́sẹ̀ múlẹ̀ sísìn ó ní lọ́ọ́ mọ̀ أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك gbogbo àlòmọ pátá korongodo gbogbo èèyàn gbogbo àti gbogbo péjọ pé àwọn òfin kankan sí ọ láǹfààní wọn ò ní rí sí ọ láǹfààní yàtọ̀ sí ti kọ́ pé anábì sọ ni tí wọ́n bá péjọ lórí pé àwọn fẹ́ fi nǹkan kan ní ọlá wọ́n fẹ́ fi nǹkan kan bá tiẹ̀ jẹ́ wọ́n á ti rí nǹkan kan fi sí ọ ní sùdà yàtọ̀ sí ntọ́lọ̀ ti kọ pé ọ̀sẹ̀lẹ̀ sí ọ. torí ẹ̀ gègé tá a fi kọ àkọọ́lẹ̀ wọ́n ti fi kọ àkọọ́lẹ̀ tán ti pẹ́ wọ́n ti gbé kúrò lórí bébà wọ́n ti fẹ́ ti sẹ́hẹ̀f ìwé tá a sì kọ àkọọ́lẹ̀ sí ó ti gbẹ tipẹ́. Si torí àkọọ́lẹ̀ ti gbẹ torí akramakumullah islam ti wọ gbà èèyàn sọrọ rẹ̀ dẹrù nǹkankan yàtọ̀ sí allah gbogbo nǹkan ní jọ́sìn ó gbé kàkà lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí allah eléyìí ni túmọ̀ alìsílám alìsílám tá à ń sẹ́nu alìsílám tá a sì gbọ́dọ̀ alìsílám tó sì fi wà

sallallahu alayhi wa sallam abẹ̀wò ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àtàwọn àròyìn rẹ tó ga jù báwa fà wọn náà mọ̀nà wá sí dẹ́sí islam ọlọ́run ṣà wọn náà ní mùsùlùmí má jẹ́ wọn kú lórí kèfèrí ọlọ́run ọba kó jẹ́ kí ẹ̀sìn islam kó rí di múlẹ̀ dáadáa nílùú wa àti gbogbo àwọn àyíká rẹ̀ àti gbogbo olú àwọn èèyàn pátápátá ní gbogbo àgbáńlá yìí ọlọ́run ọba kó jẹ́ kí ẹ̀sìn islam kó túnbọ̀ rí di jókòó orí di wa lẹ̀ mú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulillahi rabbil alamin abẹ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kó má ṣáà jẹ́ kí a rí àwọn olùmọ̀wá pẹ́ lórí dáadáa kó bá ní ṣàlékún dáadáa wọn. so wàyí o a gba ìbéèrè fẹ́ni tó bá ní ìbéèrè tó bá sì jẹ́ pé a lè kọ́ kalẹ̀ náà ni a lè kọ́ ka fi ránṣẹ́. tọ́ tá a bá tẹ́ rí ìbéèrè tèmi ni pé ǹjẹ́ sótọ́ fún yàn tó jẹ́ mùsùlùmí bóyá látara pé ìpájú kan ló dé bá sótọ́ kó máa lọ ilé aláàfáà ló kọ pé ó fẹ́ mọ ojútùú sí ṣòro rẹ̀ léyìí tó sì jẹ́ pé bóyá n ti ń dà láàmú bóyá àárẹ̀ kan ni tó ṣe pé ń wo pé spiritual problem ni bóyá bí àṣàṣì sótọ́ kó lọ sílé aláàfáà ló kọ pé ń wá ojútùú sí. alhamdulilayi kọ́lá wọn bẹ lè dá wa tó bá gbé àdánwò kan yẹn ọlọ́wọ́n ọba náà lèèyàn bẹ̀ pé kọ́ bá yàn mú àdánwò yẹn kú kódà kó ṣe fún yẹn lọ sọ́spítù èèyàn lọ gbóògùn téèyàn lè lò sí ti ń ṣèyàn oògùn kan ò sí tó lè ti ka ara rẹ̀ ṣiṣẹ́ gbogbo oògùn pátápátá tí o bá ti ṣe àṣẹ ọlọ́run ọba pẹ̀lú pẹ̀lú rẹ̀ pé kó ṣiṣẹ́ bí ẹ̀fọn lásán ni gbogbo oògùn rí èèyàn tún máa bẹ̀ lọ wàyí o ẹnikẹ́ni tádàn ò bá wa dé bá èèwọ̀ ni lórí onítàn àbí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n lọ sílé babaláwo àbí alágbègbà àbí àwọn aríran àbá àfọ oníyàwó lórúkọ pé ń wáwó sànká nítorí pé òfin ẹ̀sìn Islam ọ̀tàkò lílọ sọ́dọ̀ ọ̀rù wọn àti pé pàápàá gan lílọ sọ́dọ̀ ọ̀rù wọn a máa jẹ́ kí èyí tó ti a máa jẹ́ kí n tí ó ṣèyàn látàrí lílọ sọ́dọ̀ ọ̀rù wọn kó tóbi ju ti ń ṣèyàn lọ téèyàn fi ti torí rẹ̀ lọ sọ́dọ̀ wọn torí kẹ́nikẹ́ni tó bá lọ sílẹ̀ àwọn ní àwọn oníyàwó wọn yẹn àáfà àwọn yẹn babaláwo wọ̀nyẹn tó wá jẹ́ kí gbogbo nǹkan ń kalẹ̀ fún yín ẹ gbàgbọ́ ẹ tara bẹ̀ ẹ fi ṣe kèfèrí sí ohun tó lọ ń sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn bá ti wá jẹ́ pé kò gba alukur'ani gbọ́ ma islam ti bàjẹ́ èèyàn ti kúrò nínú ẹ̀sìn islam torí náà gbogbo orú àwọn àfa à ń ṣe yẹn ń wò àwọn náà gbọ́dọ̀ pátì torí pé àìpátì ó túmọ̀ sí kan ti kó ní Islam gbófin ọlọ́run ti ṣe sọnù ẹni tí bá ń ṣiṣẹ́ ìyẹn ń wò kìí ṣe mùsùlùmí torí ẹ̀ la ṣe sọ pé àwọn ọmọ túmọ̀ àfà àfà tí ń ṣe ìyẹn ń wò ó ti kó ní Islam nítorí gbófin ọlọ́run sọ yìí pé qul la ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba gbogbo ẹni tí ń bẹ sánmà àti sẹ́ni tó máa ń tọ́pa máa fi Allah. ẹni yóò wọ ọba wa jánu sọ wípé òun máa ń tọpa ti kú islam pátápátá sẹlẹ ìjẹbù ṣèjẹ ìgbà míì aláàrẹ kọ ní ó gbéra lọ sílé oyin àwò nǹkan ni ó gbéra lọ sílé babaláwo nǹkan ni ó gbéra lọ sílé alágbègbà àwọn lọ nígbà ti ń má wá lè fi kọjá sí kù tó wọn bá ti débi máa wọ́n kà dí lọ ọbẹ̀ ni tọ́lọ́n fi kọ́ pé kí títàn dé bá ń bẹ̀ à ń bẹ̀ lọ́n kí gbígbé lọ síbẹ̀ kọ́ má kó bọ̀ àmọ́ tó bá jẹ́ pọ̀ náà mà wípé wọ́n ń gbòòn lọ ó sì fara mọ́ kí wọ́n gbòòn lọ torí ojú kòkòrò àti sẹ́kù mọ́kù ó jẹ́ kí wọ́n gbòòn lọ ọbẹ̀ àfa látàrí bẹ́ẹ̀ òun náà yóò dání tó ti kó nọ́ọ̀sì Islam. àwọn akùn nke ẹ̀rí pẹ́ lómi bá kú nísìn wọ́n lè wá sọ fún lè máàmù kó lọ́kàn nínú àwọn ibi tí lè máàmù bá ti ń dárò tí lè máàmù sọ pé ah ọlọ́run foríjì ọlọ́run kẹ ọlọ́run asọ lẹ́nu kọ́ bá tún aṣọ sí lè máàmù létí kí ah, ẹ má ah, ah, gbogbo àdúrà tí mo ṣe <laughs> nǹkan dé àbí òde so nítorí pé ibi tó kú sí ọ̀dà so kákìí sára ikú ń bẹ ikú ń bẹ ẹni títí ẹ bá ti ta biti o ṣe ní ọmọ wa fún ọ gbogbo àwọn afọ ọ̀daràn àwọn òní sọ pé táwọn ń ṣe torí àwọn ń kí wọn náà wá àwọn àwọn àrùkàn tó. ọlọ́run bá kádàrà pé èèyàn bá rẹ̀ ní àwùjọ tó jẹ́ pé àwùjọ tó jẹ́ pé bóyá nínú ìdílé yẹn tí wọ́n máa ń kọ́ra wọ́n máa ń joyè tí wọ́n bá ti wá lọ bí tán ti ń joyè yẹn ó láwọn nǹkan tó máa ń pín bóyá bíi iṣu ewúrẹ́ gbogbo ẹ̀ èèyàn téèyàn bá èèyàn bá wọn lọ bóyá wọn wà bẹ́yàn náà fi wá mú wálé bí oyè ọba Eh, eh, ṣé wàá jọba yẹn tán àkọ́jú tó bá délé ní àwùjọ Yorùbá wa yìí ní burú ó rò pọ̀ mọ́ pọ̀ náà no ti yẹn kẹta máa ń bóyá ọdún ọdún oṣù yẹn tó máa ti wá sí àwọn nǹkan tí wọ́n máa ń kó wá lóríṣiríṣi wọn ó kó wá fáwọn ọmọ àdílé gbogbo ẹ̀ wọ́n wà báyà kóṣù wá ewúrẹ́ wọ́n ti lọ pa wọ́n ti èèyàn bàbá ti pa gbogbo ẹ̀ wọ́n sà kó wá fún yàn. ṣé èèyàn lè gbà á. èèyàn lè máa jẹ. ẹ̀yin náà ti dáhùn pàṣẹ pé àwọn nǹkan tán kó wá fún yín bí ẹ̀bùn àbí bí oúnjẹ ọlọ́mọ ọba ẹ̀yin náà ti sọ pé bí ẹbọ bí òòṣà ló bì bí ẹbọ bí òòṣà oyè ń ló bì so gbogbo ní tó bá gbàtàrà àbàjẹ́ ló ti wá ìbàjẹ́ náà ló kọ rẹ̀ nínú òfin ọlọ ẹ gbọ́dọ̀ gbá ẹ sì gbọ́dọ̀ lò so eléyìí ó fi hàn wá pé tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ilé ayé yìí kò gbẹ̀sìn lọ́dọ̀ yín ẹ má jẹ́ kí ilé ayé àtàwọn mèremère tó wà nínú rẹ̀ kó gbẹ̀sìn lọ́dọ̀ yín. tẹ́bí ìbéèrè tẹ béèrè ní ìsìká pé ìdílé ọba lẹ ti wá ìdílé baálẹ̀ lẹ ti wá ẹ̀yin ó gbìyànjú láti jẹ́ pé ẹ pe àwọn ọmọ ìdílé yín yẹn ẹ pè wọ́n sẹ́sìn Islam ẹ sì máa fi ti jẹ́sìn Islam òdodo ẹ máa fi yé wọn aláàánú lọ́lọ́ torí pé tẹ́ bá jẹ́ mùsùlùmí gidi tẹ́ ń ṣe ìsìláàmù òdodo ẹ tún lè jó yẹn náà lópin ìgbà tó bá ti pẹ́ yín fọ́ ọmọ kúrò nínú ẹbọ kúrò ní òòṣà à ń so lórí ìsìláàmù ọ̀tá kó àmọ́ àlè so lórí láì ṣẹbọ àlè so lórí láì bọ láì bọgi láì bọ ọ̀pẹ àlè so lórí láì máa pa àwọn aláàlálẹ̀ wa eléyìí ò ní ṣẹbọ sọ́nà ẹ mú kó tẹ́ bá ti lè mú kó. tẹ́ jẹ́ mùsùlùmí gidi tẹ́ ń sọ lórí láwọn èèyàn lórí tẹ́ ẹ̀ máa takotọ́ lọ́n tẹ́ ẹ̀ takotọ́ anábì sallallahu alaihi wa sallam tẹ́ ẹ̀ da lóru papọ̀ mọ́sápà sọ kí ni nǹkan tó burú ń bó ṣe wà yìí à ń gbogbo sáṣẹ bàbá wa náà sá ni sá ẹ o. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ولو بات ti سقط àsọ وفي كالفين القرآن بيقول بيدا ما yín nínú alukur'an gbogbo ibi tí wọ́n bá ti fi ń ṣẹ̀fẹ̀ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn èèyàn arú rẹ o ọlọ́ni tẹ́ bá lọ jókòó pẹ̀lú wọn ẹ̀yin náà ti dìrò wọn àtẹ̀yin mùnáfìkì àtẹ̀yin kèfèrí gbogbo yín lọ́lọ́run kó jọ papọ̀ nínú náà jahannam ọwọ́ jíjókòó pẹ̀lú wọn báwo wà ní bí báwọn jẹ̀sùn bóò ní bí báwọn pẹ́rin ewúrẹ́ ọlọ́mọdé ajẹjẹkújẹ ọlọ́mọdé agbágbàkúgbà tẹ́lẹ̀ náà kí wọ́n tó kó sóòyè wa kó tó kẹrin wúrò yìí wá ebi kó tó di pàgbàdo tí wọn da yìí lọ́lọ́run ti ṣe ń dákùkọ jẹ alùpùpù ẹfọ náà. salaamu aleykum ìbéèrè mi ni pé kánikí ládùúgbò téèyàn ń gbé àwọn mọ́mù ní mọ́sìkì tó wà ń bẹ̀ mọ́mù tó wà ń bẹ̀ bíi mẹ́ta láwọn mọ́sálásí tó yíyàn kan ẹ pé gbogbo ló jẹ́ oníyẹ̀ ń wò ṣé àlè máa kírun lẹ́yìn wọn àbí ká máa dá sọ̀láàtì wá kí. sani tí mọ́ṣáláṣí tó yíyan po ládùúgbò téèyàn ń gbé gbogbo lè máa mú bẹ̀ ni máa pawọ́dà gbogbo wọn ló máa ń ṣe ìyẹ̀wò náà ṣe babaláwo sáà lè máa ṣe sọ̀láàtì lẹ́yìn wọn àbí ká máa dá sọ̀láàtì wa tiwa ṣe. tẹ bá wo gbogbo ibi tí ẹ lè máa dijú rìn lọ tí ọ̀rọ̀ yín lọ́rùn kò bá jẹ́ pẹ̀lú ìṣòro díẹ̀ pé ẹ̀rí lè máa mú tó dángájíá tó tó wà lórí sọ́nà tí èsì aládàádáálẹ̀ tí èsì oníyẹ̀ ń wò pawọ́dà pawọ́dà tẹ́ ẹ bá ti rí kò sí wàhálà pé kẹ́ ẹ máa ṣe sọ láti yín ní jàmá láì jẹ́nu mọ́ṣáláṣí yẹn ebi irú yín náà wà ládùúgbò yẹn tó náà gbàgbọ́ yẹ́ ẹ̀sìn Islam tẹ́ wá wájú lẹ́ẹ̀nìkan nínú yín kẹ́ máa tẹ́ ní sí i kẹ́nìkan nu yọ máa ṣe imam títí tọ́lọ̀ ọ bó fi fún yín lágbára tẹ́ẹ̀fì lè ní mẹ́sálásí tí èsè babaláwo ni wọ́n máa ṣe lè máàmù wọn bẹ̀ torí babaláwo ilé dìlọ́ yẹ káwọn máa lọ kì í tó bá ti wá di àdánwò pé wọ́n ti fún ṣe lè máàmù eléyìí náà ó kú bá bẹ́ẹ̀nì tó tù láwà ní òun kò burú ẹ̀yin ẹ ṣe mẹ́sálásí tẹ́yìn ó ti máa sin lọ́n dáadáa àbí òye wa àmẹ́wàá jẹ́ kí ti yín ó dènà sí gbogbo ẹ̀ díẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ àwọn àlejò ó ṣẹlẹ̀ níjẹ́ ẹ̀ta ó ṣẹlẹ̀ bí alọ́bì kan alọ́ṣiṣẹ́ níbì kan bàbá yẹn ọba ni bàtà wa débi iṣẹ́ tí wọ́n dé ó ní ó sà ká kúnlẹ̀ èmi ò sà kúnlẹ̀ ọ̀rẹ́ wa tó jọmọ ìyá òun wá dọ̀bálẹ̀ bàbá yẹn á lé lórí pé wọ́n ní bo ni èmi ti pa ẹ̀sìn tèmi wá tí nǹkan kúnlẹ̀ fún àwọn ọmọ ní. báyìí kẹsẹ̀ bí ẹni tó dọ̀bálẹ̀ ló. bẹ́ẹ̀ bí ọba. ntọ́ yẹnu. wọ́n ní kí ló dé tó kúnlẹ̀. ọyọ kó tó da ọ̀ọ́dẹ rẹ̀ sí lórí gan. wọ́n ní bàbá yẹn lè kúnlẹ̀ fún yín. wọ́n ní bo ni mo ti lọ gba ẹ̀sìn jẹ gidi jàn gan. ọmọ ayá ọ̀rọ̀ ẹ̀ sáà ti fa nfa láàrin bàbá yẹn ní kí n kú bí sẹ́ẹ̀ mọ́ ni ó tọ́ kí n kú mi ò lè tọ́ sí mi ò lè tẹ̀ ọ̀rọ̀ wọn sáà di fanfa láàrin wa bàbá yẹn ní kí má bàa ń mọ́ bàbá ẹlẹ́yìn eh, ò sí wàhálà má bàa mi ṣiṣẹ́ mọ́ kò túmọ̀ sí pé ò ní rí iṣẹ́ mọ́ láyé yìí so ó jẹ́ bó ti jẹ́ ẹ̀yin náà wo àbùkù mbẹ̀ yẹn wọ́n ní alárúbá ni wọ́n máa nìyẹ́ hin yẹ́sàlù hawanu alayhi má lè má yẹ́tìn má lè jọ́rọ̀hìn bí má yẹ́tìn ìlàmù wọ́n ní gbogbo ẹni tó bá ti fira rẹ̀ fábùkù yóò rọrùn fábùkù bàjẹ́ láti wọlé sí la sẹ́wọ̀n kó ló fira rẹ̀ fábùkù yọ rọrùn fábùkù bàjẹ́ láti gbẹ́wù ọlọ́run wọ́n nítorí pé tókù bá ti kú kò sọ́gbẹ́ tá a sá òkú tí máa dùn mà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ nísìnyí ẹ dọ̀bálẹ̀ ẹnìkan ti sáré dọ̀bálẹ̀ ẹnìkan ló wọn dọ̀bálẹ̀ kàkà kí wọ́n wá pọ́n ẹni tó dọ̀bálẹ̀ lé wípé a yọ̀ dà fún ọ. Hmm. òní òní ṣubú dànù mm, atirantiran rẹ ọmọ aga ni mm, ló ọba àbí òye kàkà sọ lé lórí pé dá fún ọkìnrin burúkú yìí <laughs> subhanallah ẹ wọ́n kó lọ́wọ́ kọ́ ra pera rẹ̀ mùsùlùmí ara tá à ń wí náà ṣùgbọ́n gbogbo ohun tí ń gbọ́ pé èèlò mo láti kí àdínì ni irọ́ lásán torí ẹ̀ mo ti gbẹ́ sí yẹn kíní kan dídọ́ lílò láti ó mọ̀ bọ́ gbọ́ yìí bọ́ gbọ́ yìí bẹ́ẹ̀ lómi bàbá rẹ̀ ń kàn pọ̀ kakú lọ́wọ́ ni ó ti ránṣẹ́ sí kárà pé ẹ dákun ẹ bá ní gbé màlúù ń sì ń gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ torí ẹ̀ ń jọ́ títí ẹ bá dé sí ọ lámọ̀ tó ọgbẹ́ sì yẹn yóò tí ò lè fi nǹkan kan sí ọ tí èso ọlọ́run tí èso ńlọ́dọ̀ ó ní ẹwọ́ lulẹ̀ kẹfì kùn kẹfì kẹfì balẹ̀ fọba àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹnìkan sì ní mi ní dọ̀bálẹ̀ ní tiẹ̀ ní kúnlẹ̀ gan pẹ̀lú so kí á lórí ṣe fún ọ ju pé fisẹ́ lẹ̀ lọ ńgbà tó ti fò ń ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ni ó jẹ́ bó ti ṣe jẹ́jẹ́ irú ọmọ tó dọ̀bálẹ̀ ẹ̀ mú wa mo rò pé ẹ̀ mú wa kọ́ wa sọ nítorí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ náà. ẹ ìbéèrè tèmi dá lórí ìṣàkọọ́lẹ̀ gbígbà àwọn tó jẹ́ bí ọmọ onílẹ̀ tó máa ń fún àwọn èèyàn nílẹ̀ láti roko níbi ẹ̀ tó níparí ọdún wọn máa ń mú bí iṣu kankan tó fi máa ń jẹ́ bí owó ọ̀yà pé wọ́n lulẹ̀ lọ́dọ̀ wọn sí ẹ̀ lẹ́tọ̀ọ́ àti jẹ́. kò sí tó burú bẹ̀ ẹ bá àwọn náà nílẹ̀ wọn àwọn náà nílẹ̀ wọn èmi sì fẹ́ lulẹ̀ wọn láti fi dáko màtẹ́mi ọ̀dálẹ̀ tèmi ní so wọ́n á sọ fún mi pé ní táwọn máa gbà lórí ilẹ̀ yìí wọn náà ní ọwọ́ kan iṣu àbí iṣu mẹ́wàá àbí iṣu mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíràn sọ pé ten thousand lọ́mọ san lọ́dún five thousand so ọ̀sán tó bá ti mọ̀ pọ́wọ́ fún wọn náà láti jẹ́ ẹni tí wọ́n máa lulẹ̀ wọn láti fi dáko àmọ́ kí wọ́n á sọ pé ah, ọlọ́run ló nílẹ̀ ẹni kó lè àkùtọ́ ah, bá pọ́ lọ́ọ̀ ló nílẹ̀ lọ́gbàtì ẹ lọ́dọ̀ lọ àmì léyìí àwọn wọn lé léyìí so kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ kí wọ́n gba tí wọ́n gba ẹ̀yà àfi tó bá yẹ pé níta fẹ́ gbà takùtọ̀ lọ. yẹ́s àwọn kan wà tó ń fọ́ ọ́n lẹ̀ tí wọ́n sọ pé ìgò sinapu méjì ni ọlọ́mọdé ọgbọ́dọ̀ fún wa wálẹ̀ tiẹ̀ síwájú wọn náà lè rí lẹ́gbàá lọ́dọ̀ ọlọ àmọ́ ó rìn síwájú nítorí pé à ń pè nǹkan kan ní ihya ul mawat ilẹ̀ tí ò lólúwa ilẹ̀ tí ò lóluwà tí wọ́n bá ti kọ́kọ́ débẹ̀ ò gbọ́dọ̀ kan gbábẹ̀ kọjá ó ṣe nǹkan kan síbẹ̀ ní njó jẹ́ bá ní nǹkan ní máa ṣerú rẹ̀ síbì kan bí kò gbẹ́ síbẹ̀ kọ́ra kékeré kan lọ bá sọ pé kó máa lọ máa lọ ibi tẹ́sẹ̀ rẹ̀ bá ká ọ̀ wà lọ ó tún rìn sí orígun míì ẹnìkan gé pé inú ilé wa lọ ń wọ́ wọn ó tún fà mí bẹ́ẹ̀ ó ri rìn lórígun mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ní pẹ́ síbẹ̀ lẹ́ẹ̀kan láàrin báyà láàrin ọ̀sẹ̀ báyà láàrin oṣù ọmọ wa bẹ́ẹ̀ ọmọ wa bẹ́ẹ̀ àwọn development ó tún máa mú bá bẹ́ẹ̀ bí kò kan síbẹ̀ tí ò sí tẹ́lẹ̀ kò kan síbẹ̀ gbogbo tó bá so bí lẹ̀ ṣe ti ta àwọn èèyàn láyé tílẹ̀ kan bá wá kù bẹ́ẹ̀ náà so ó rí ìgbà ẹnìkan kan gbọ́dọ̀ takò ọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ náà. sọ́wọ́n àdìpọ̀ ramtulẹ̀. aleykum salaam. ìbéèrè tèmi mo lérò pé kì ọwọ́ yín gẹ́gẹ́ lẹ́yìn kí n ti béèrè ṣé kí n béèrè lọ́wọ́ ẹni tí ó ṣerú nǹkan báyìí àmọ́ mi láǹfààní láti rí ẹni yẹn mo kàn gbọ́ ni wọ́n ní wọ́n ń ṣe rúkìá fún ẹnìkan wọ́n wá ṣerúkẹ́ àti tí wọ́n wá ka tàbátì àdàlá tó dì látẹ̀yìn mo á fẹ́ béèrè pé ṣé rúkìá tàbátì àdàlá tẹ̀yìn àbí ayàkùránì látó dì wà. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ti di kèfèrí wọn kí alukùránì ní kọrí nkọ̀dì ẹni tó bá ṣe bẹ́ẹ̀ di kèfèrí tó má ṣe bẹ́ẹ̀ dálìjànú bá fi jáde láàrọ̀ onítọ̀ ọmọ ẹgbẹ́ ṣètọ́ni náà làwọn ẹni tí ń kàǹkàn àwọn náà wọ́n ara tontí àlejànú wọn sọ pé kí wọ́n kànú káwọn tún fi jọ kẹ̀rí dáadáa nù kúfúrú káwọn lè jọ máa jahannam dáadáa tó èèyàn gbọ́dọ̀ kàlùkùránì ní kọrínkọdì tẹ́ bá kọ́ bẹ́ẹ̀ gan ní kọrínkọdì èèyàn di kèfèrí naam. asalaamualeykum. waaleykum salaam. wọ́n ní ká sì béèrè wípé ẹni tó fẹsẹ̀ kọ tó yẹ kó sọ pé subhanallah tó à ń dárúkọ nǹkan mìíràn bí kò ní ṣéwù ṣé ṣé kò sí láburú kankan bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó ń sì sọ̀rọ̀ ìṣà ààyè méjì tó yẹ kó ti gbóhùn sókè ó gbóhùn sókè ń bẹ̀ ìbúra tó wá dórí ó tún gbóhùn sókè bóò ni ó ṣe solve problem yẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni wípé kí ló kọ̀ǹdẹ́mù oníjàlábí gan-an tá a fi lè ṣe sọ́lá lẹ́yìn wọn. ẹlẹ́ẹ̀kẹrin ni wípé mùsùlùmí méjì jà. àhán ti parí ti parí. tọ mùsùlùmí jìnjà ẹnìkan sálámà sẹ́nìkan kò dáhùn ìgbà tó wá sálámà sí títí ó dé séyìí kan ó sàtúnbẹ ẹni tó ń sálámà sí yẹn tó wá ń tẹ̀tẹ̀ pé kọ́mọ sàrámà kó tiẹ̀ kọ́mọ sàrámà sóun mọ́ kọ́mọ kí o mọ́ ṣé kó tún fẹjọ́ ẹ̀ sùn káàkiri ṣé ẹni yẹn sóun náà pa yẹn ti ní ni ó sì yanjú ẹ̀. alhamdulilayi ẹni tí a ń sálámà sí táwọn ò sì yé sálámà sí tóun ò sì yé má àtóun ò sì tóun ò sì yé tí ò sì yé má ṣé a sì tẹ̀síwájú máa sálámà sí ni kódà ń tún fẹjọ́ wá sùn á máa sálámà sí á máa sálámà sí títí láéláé àfi tó bá lóun èsè mùsùlùmí má torí nínú wa mùsùlùmí lórí mùsùlùmí ni pété ẹ bá pàdé rẹ̀ kẹ́ ẹ ṣe kínni kẹ́ ẹ sálámà sí ọlọ́mọ tó sì tí ò fi dáhùn tòun ni ó sì jẹ́jọ́ tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàm òṣùká rẹ̀ yẹ kó tóbi nítorí pé nínú tí ó rù ó ní ìdáhùn àwọn sálámà sálámà sálámà sálámà tó ti peléke yìí kí ni ọ̀sọ̀ fọlọ́njọ́ gbẹ̀ndà kìyàm torí àwọn ni alimami nawawi rahimahullah nínú tíra àwọn aladkar wọ́n ní tí ẹnìkan bá wà tá à ń sálámà sí tá à ń sálámà sí tí ì dáhùn ká dẹ́kun sí sálámà ni àbí ká sì máa sá wọ́n ní ẹ máa sálámà sí títí láéláé yóò san gbèsè rẹ̀ níjọ́ gbẹ̀ndà torí ká sálámà sí ni sunna ni àmọ́ ká dáhùn ọ̀ràn àyàn ni so adúrò ọ̀ràn àyàn tó ti wá jẹ gbèsè rẹ̀ báyìí ńkọ́ kí lọ́ọ́ fẹ́ sọ fọ́lọ́ níjọ́ gbẹ̀ndà òkèèyà torí rà rọ ìjà arọ́ wò ń bá jà tó yóò ní parí má lérò ọlọ́run ní ma pé kọ́ mọ́ parí parí so ni ẹsẹ̀ wo ẹ̀sẹ̀ wo lọ́sẹ̀ ọgbà ìyàwó rẹ̀ lẹ́yìn náà ńgbà tó gba ìyàwó rẹ̀ tó bá tú lẹ̀ sí wo tún fẹ́ mọ́ ni so lẹ́yìn náà ẹ̀sẹ̀ wo lọ́sẹ̀ irọ́ lọ́sẹ̀ so torí pé gbogbo ẹ̀ náà irọ́ burúkú pọ̀ nù gbèsè ayé àwọn èèyàn ó lè jẹ́ pọ̀rọ̀ ọ̀lẹ́ ayé yọ̀ọ̀rọ̀ owó fò tí wọ́n ń wá kà náà ni wọ́n wá ti yóò ti múmú láyà wọn wọ́n kì mí má sórí gbogbo láyé lọ́rùn ọ̀tá ni wá kí ni lórí kí ni irọ́ lásán irọ́ lásán kí ló gbà lọ́wọ́ ẹ̀ òun sì tún pé wọ ẹ̀sìn Islam lórí rẹ̀ ah tètè ságbèsè ńláyè yìí o because tó kú wàhálà ńlá ni àwọn ẹni tó bá fẹjọ́ wọn tó bá lọ fẹjọ́ sùn yìí pé ẹ bá ń àwọn kan pa gbogbo nǹkan kó o fi hàn pé ó di orí ń dọ̀ọ̀la mu èèyàn ń tọrọ lọ ọlọ́run fún ìwọ ní kó má tọrọ rẹ fún ọ má ṣe pè ní kó má ṣe fún ọ tòtí pè láàkà eléyìí jẹba ẹlẹ́kejì wọ́n ní kí ló kọ̀ǹdẹ́mù àwọn jálàbí náà rí sáàbí lè ṣe sọ láti lẹ́yìn wọn ọ̀pọ̀ wọ́n ń parọ́ mọ́lọ̀ wọ́n ń parọ́ mánàbí tí bá ra rú ń ka tàbátì àdá ní kọrí abẹ́rẹ́ rí nǹkan sáfà àá ní gbogbo èèyàn kan wẹ̀ òní ìsìn àìmọye tí ń wẹ̀ wù bí alùsùn náà dẹ́gbẹ́ alùbídà àwọn bọ̀lẹ́ àlà ni àbí òye wa tó ń torí de lẹ́yìn báyìí lẹ́yìn wa gba náà wọ́n ti máa sọ pé àwọn máa ń tọ́pa mọ́ àbí òye wa tó gbogbo eléyàn ó yọ̀yàn kó nọ́ọ̀sì Islam ó yọ̀yàn kó nọ́ọ̀sì Islam ẹ̀ẹ́ lẹ́yìn náà sẹ́fẹ̀yìn mọ̀ pé gbogbo sẹ́jà làbí yẹn iṣẹ́ àwọn obìnrin ni àbí sẹ́ ọkùnrin ni ǹjọ́ mélòó ni ọkùnrin máa lọ sílé oúnjẹ alábì báwọn obìnrin ti máa wọ́n bẹ̀ kúrú kẹrẹ̀ alọ́kàn sọ fún wa nígbà tí ó sá má ìyàwó tó lòun ọ̀fẹ́ má ìyàwó ti ráburú lòun ọ̀fẹ́ má kó wa gbẹ́jọ́ wa ẹ bá ń bẹ́ẹ̀ ẹ bá ń tú ẹ bá ń rọ́ ẹ bá pòbí òbí wa lòun ọ̀fẹ́ má wọ́n máa fi tipátipá fẹ̀yàn ni so mo wá sọ fún wọn ní à obìnrin pọ̀ láyè tẹ́lẹ̀ ọba gba tiẹ̀ ẹlòmíràn gba tiẹ̀ ó ní ah, àbábá ìfẹ́ rẹ ti pọ̀ jù lọ́kàn mi ni ní ìsìfẹ́ fẹ́ lomi torí tí mo bá fẹ́ fẹ́ lomi iṣẹ́ obì mò ń ṣe mo ní kí ni iṣẹ́ obì gbà àkọ́kọ́ tí mo kọ́ gbọ́ láyé nù mo ní kí ni iṣẹ́ obì oníṣẹ́ jálàbí wọn ni ọ̀kẹ́ wọ́n <laughs> ah, à ń ṣe zina bó ṣe wà wọn ni kò sí kìnìkan mo rò pé yé wa sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọ́ àmà ṣe sọ láti lẹ́yìn ọ̀daràn. ẹlòmíì ti kú onú islam àwọn máa ṣe sọ láti lẹ́yìn ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n tún wá ní nínú béèrè tí wọ́n béèrè àwọn ní sọláàtì ìṣá ẹni tó ké kéwú sókè raka alákọ̀ọ́kọ́ raka kejì raka kẹta báwo ni ó ṣe ṣe yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà béèrè ẹlẹ́kẹrin wọ́n ní arìntúyọ̀ kọsẹ̀ dípò kọjá pé. Eh, bí nǹkan ti ẹ̀ báyàn lójijì subhanallah allahu akbar kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá máa ṣe subhanallah o kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá máa ṣe allahu akbar o ṣùgbọ́n òfin ṣẹ̀rí àsọ pé tí nǹkan bá bá subhanallah àbí sọ pé allahu akbar òun á sọ pé fèsè ìyáàs abdulkadir Ahmad Rifai ọdájú pé kò gbádùn kò gbádùn ó ń bẹ lójú ọ̀nà àti fi Islam sílẹ̀ torí gbólóhùn tí wọ́n yàn gbólóhùn kèfèrí ni tábà wá bi léèrè túmọ̀ pé ń bẹ lójú ọ̀nà àti fi Islam sílẹ̀ kí ló dé lójú pé lómi tó yàtọ̀ sí Allah ló ń pè lọ́dọ̀ ẹlòmíì àwọn èèyàn tó tún wà ń tòsí tó ṣẹ̀ṣẹ̀ kú lánàá ni wọ́n máa pè wọ́n lè ní kìnnì kan bẹ́ẹ̀ ń kìnnì kan báyìí kìnnì kan ọmọ. so irú àwọn èèyàn yẹn ń bẹ lójú fi Islam sílẹ̀ torí tó sọ ọ̀rọ̀ kèfèrí ni wọ́n bi léèrè kí lọ́ọ́ gba lérò sáwọn eléyàn tó pè ní lẹ́yìn Allah pé a. Ah, karama wọn pọ̀ àwọn lèèyàn pé tí nǹkan bá ṣèyàn wọn á máa gbà kọ́dà Ah, ìmọ̀ o mọ̀kànbá táwọn èèyàn wí bẹ́ẹ̀ ni só burú ni àwọn ah, burú jáì ẹni tí máa ń wíru rẹ̀ yóò kú ọnù Islam tọ́ba máa túmọ̀ tó ń wí. wọ́n ò sì wíru ẹ̀ máa látòní lọ ajẹ́pọ̀ ti padà sí Islam. torí ẹ̀ já kíyè sára o irú rẹ̀ pọ̀ bàjẹ́ láàrin àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ kankan pa Islam wa àníyàn wọn wà nù mọ́tò dírẹ́fà ń lọ wọ́n wá fẹ́ yẹra fún kòtò mọ́tò wá fẹ́ dànù wọ́n bá sọ ha ṣéwù ṣèṣe ṣéwù ṣèṣe ṣéwù. ìgbà tí tù kọ́kọ́ gbọ́yàn náà rí nu àjọ wa nu mọ́tò ní ẹ fẹ́ ṣèṣe ni. ó ní à èmi ọmọ ṣéwù ṣèṣe mọ́ níta ni ṣéwù ṣèṣe. àwọn màmá màmá fa ẹ sì ń ta ẹ̀sìn yín nù báyìí. tòǹtòrí ké ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn wọ́n ì sẹ́sì tí wọ́n bá tún wá láwọn fẹ́ sẹ́sì àdánù ni wọ́n á máa ra gbálẹ̀ ó lè kó ń O le ó lè pé ṣéwù kan ló ń gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ yàtọ̀ ti fún un àkàràmọ́kùnmọ́lá yóò máa bá rẹ̀ gbé káyé lórí irọ́ àti ẹ̀tàjẹ́ eléyìí jẹ́ bó ti jẹ́. asalaamualeykum. oníbèrè kan ní àwọn máa ń rí irú àwọn lọ́wọ́ àwọn ọkùnrin so wọ́n ní so tọ́ láti máa fi irú ẹ̀ sọ̀rọ̀ fọkùnrin bákan náà àwọn bíi chéènì ọwọ́ chéènì ẹsẹ̀ ń sí ọkùnrin mùsùlùmí lè máa lò. ẹrú rọ́bà yìí báyìí ní ìsìn tó bá pọ́n ní ìtumọ̀ kò sí tó burú ń bẹ̀. bí àpèjúwe wọ́n kó yín lọ ìlú kan tẹ̀ ti jálejò wọ́n ti wá ṣe irú rọ́bà ọrùn ọwọ́ yìí wọ́n kọ àdírẹ́sì ibi tí wọ́n sọ yín kalẹ̀ sí síbẹ̀ lọ́nà tó ṣe pé ayé bá a mọ̀ sẹ́nìkan nù yín bá sọnù kọ̀mọ̀nà lé má ẹnikẹ́ni ọba ti fi rọ́bà yẹn hàn wọ́n lè mọ àdírẹ́sì wọn wọ́n sì lọ́ọ́lé sẹ́wọ̀n kéèké sogele lẹ́yìn hmm. eléyìn àmì tí wọ́n fi dá ilé wa mà fún wa ni àmì tí wọ́n fi dá orílẹ̀-èdè wo la ti wá tí wọ́n fi dá àmà ni eléyìn kò sí wàhálà mẹ́ta irú ẹ náà wọ́n máa ń ṣe fáwọn alálàjì alálàjì bá lọ wọ́n ti ṣe rọ́bà yẹn níbo náà kó pásítọ̀tù wọn sí nọ́mbà rẹ̀ wà ńbẹ̀ tí ọkùnrin yìí bá sọnù níbi tán kó pásítọ̀tù wọn sí òní kẹ́ máa mú bọ̀ àti kó òun ó ń bẹ nínú àwọn ẹni tó bá African Pilgrims Board wa Africa generally so wọ́n á sọ pé lábẹ́ áfíríkà yẹn náà majmuat nàìjíríà nigerian group tí wọ́n bá ti mú ọdọ ọ́fíìsì yẹn ibẹ̀ ní pásọ̀tù rẹ wà so àwọn tí wọ́n mú ọ ká pé wọ́n ń wá ilé yín fún ọ àwọn ti sinmi àwọn àwọn ẹni tí wọ́n á mú ọ lọ sọ́dọ̀ wọn àwọn náà máa pẹ́ tọ̀ nàìjíríà stéètì wo gan ló ti wá tó bá sọ stéètì tó ti wá àwọn ò fi ọ lé dírẹ́fà àwọn pé gbé lọ sílé àwọn alámòjútó alálàájì stéètì yẹn

àbí chain àbí tẹsẹ̀ worowóró áá pékin wọ́n mùsùlùmí tó lọ ń pọ́nlé ó wàá sọ̀rọ̀ rẹ̀ dẹ́gbẹ́ obìnrin àwọn obìnrin máa di worowóró mọ́wọ́ mẹ́sẹ̀ ni ó di gbogbo ẹ̀ mára bíi kíni a ìdí kólékólé la bọ́ ọmọkùnrin ó de chain mọ́wọ́ ó de mẹ́sẹ̀ ṣé gbogbo táwọn aláti rí náà ẹnì kó tẹ̀wé máa ti ń de mọ́wọ́ de mẹ́sẹ̀ náà yóò tún padà máa bóra sọ́ à ń torí kó lè bá a tóbi torí tọrùn tó eléyìí báyìí kò tọ́ lábẹ́ òfin ọ̀nà nǹkan yọkan tí sẹ́rí àgbà pẹ́lẹ́ lò òun náà ní òrùka tọ́jà pé fàdákà ni wọ́n fi ṣe sílvà sẹ́rí àgbà torí pé òrùka ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fàdákà náà wọ́n fi ṣe. àwọn àlè ìbéèrè tèmi pé bóyá àbẹ̀yẹ̀ jẹ́ aláfa ló ń lo òde bóyá olókùn kankan wọ́n ṣàdó àwọn pẹ̀rẹ̀ kalẹ̀ oríṣiríṣi ọlọ́wọ́ yọ̀yàn kú omi ẹ̀ pátápátá wọ́n sì pẹ̀rẹ̀ wálé bóyá wọ́n ń dáná oúnjẹ fún yàn jẹ lẹ́la fi jẹ ogbẹ̀ wọ́n lẹ́tọ̀ àwọn jẹ lọ. gbogbo òye mi ó tuntun béèrè torí oníbọ́yá bàbá èèyàn sẹ̀wọ̀n kíkọ̀ dájú sọ̀tún ó sì dájú àwọn èèyàn. bàbá èèyàn jẹ́ aláfa tó máa ń ṣàdúrà pé à ń kayà ṣe à ń pẹrẹ kalẹ̀. ọ̀sẹ̀sẹ̀ ń béèrè nù ọmọ kàdà láìpò. àwọn ṣàdúrà òkú ijó ọdún kan ọdún méjì ẹ̀kọ́ àwọn ṣàpẹrẹ wálé. ọ̀sẹ̀ ń béèrè ni ẹ̀. ọlọ́run sì yọ padà yọ ọmọ kúrò mẹ́ pátápátá. Mm-hmm. wọ́n á ń dáná oúnjẹ fún ìrẹ̀lẹ̀ wọ́n sì ń kó wálé wọn dáná. tí wọn bá dáná oúnjẹ ó mú ẹran wálé ó sì dáná lójú pé ẹran tí wọn mú wálé yà àwọn ẹran. ìyẹn sì wá ń pò wípé. èèyàn tó wà lábẹ́ òfin èèyàn. èèyàn tí ì èyàn sì dàdúró kí á lè yàn béèrè sí. náà kọ́má jẹ́ kó kù. ìbẹ́ yìí ò bá náà lẹ sọ pé tọwọ́ ọmọ ọba ti dèkú dà o gbọ́dọ̀ béèrè kú tọ́pa bàbá rẹ̀ wo ò tí lè dádúró ọwọ́ rẹ̀ ò tí ì tẹ́tí ọwọ́ adéjọba gbóúnjẹ wá sí kọ́ ọ jẹun ọ jẹun náà ni mo rò pé àwọn tó wá pé rúwọ yìí ni ọ̀gbọ́dọ̀ béèrè bẹ́ẹ̀ torí láti ọjọ́ tó ti pẹ́ ló ti yẹ kí wò ó ti bọ́ lọ́wọ́ pọ́ǹjọ oúnjẹ lọ́dọ̀ dáàdì rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá pé rú ọmọ náà bá ti bàlágà Islam ọ̀gbà tọ́lọ́n ti ti ṣe tó ti lóye tó ti mọ̀ pé ìdí haram wọn ti ń gbóúnjẹ yọ ọ̀gbọ́dọ̀ jẹ́ ma tó bá ti bàlágà lọ sára dá kọ́ lọ́ máa gbọ́jà kọ́ máa bá gbẹ́rù àti dìmọ́tò ìwọ̀nba tọrọ amánìsì àwọn ọmọ kéékèèké ó ń gàn ọ̀dára rẹ̀ mà ìsìláàmù wa sọ pé má jẹun lọ́dọ̀ bàbá wa ẹ fẹ́ ọmọ kú ni so títí tọ́mọ náà bá ti di pé ma òun náà lè máa wá ọ̀nà oúnjẹ fúnra ara rẹ̀ sí wàhálà kókó mẹ́ àyàfi tó bá pọ́ ọmọdé kékeré o ẹ̀yin tẹ dàgbà ẹ ti ríran rí gbogbo àwọn haramu tí bàbá ń fún jẹun ẹ̀yin wa gba ọmọ nsọdọ kó lọdọ bàbá rẹ̀ ẹ̀yin ti ní àníyàn pé ẹ fẹ́ yọ kó ń haram yẹn èsì pé màá fún lóúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ o rárá ẹ gba ọmọ kó òbí ọmọ torí bá sọ pé má jẹ oúnjẹ lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ bó ṣe wà kékeré yìí má wa jẹ gbogbo oúnjẹ lọdọ mi aburú tí ó bí fọmọ yùn nǹkan sọ ni ká ah, bẹ́ẹ̀ ṣe ń ṣe wàhálà ẹ ti ràn yín lọ́wọ́ lórí ọmọ yìí eléyìí jẹ́ tàwọn ẹ̀gbọ́n táwọn ti dàgbà tí wọ́n sì mọ̀ pé bàbá àwọn haramu yìí náà ní fi ń tọ́ àwọn àbúrò àwọn ẹ̀yin ọ̀sọ̀ pé ẹ fẹ́ dín wàhálà kù fún wa ni àmọ́ ní pàápàá ẹ fẹ́ yọ ọmọ kó nù haramu ni nítorí pé tí máa kó báyà lọ́jọ́ iwájú téèyàn bá dàgbà tádùn èèyàn fi gbà ẹnìkan jẹ́ pé haramu wọn fi tọ́yàn dàgbà báyìí nàbí sallallahu alaihi wasallam sọ pé wa mat'amuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghudhiya bil haram haramu wọn sì fún jẹ dàgbà tontori de eléyìí ẹ̀yin ò mú kó pẹ̀lú hikima yẹn torí pé ẹfẹ gbà kú níbi kọjá pé haramu ni ọjẹ dàgbà ọlọ́wọ́ ara ẹ̀yin náà lọ́wọ́ torí pé ẹ̀yin lè má gbà mọ̀lẹ́mí náà ti rọ́ anabi ti sọ́nà àdéhìí kan ó ní oúnjẹ yẹn kan ọlọ́run máa jẹ́ ó tó èèyàn méjì ó ń ju èèyàn méjì ọlọ́run máa jẹ́ kó tó èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta ó tó èèyàn mẹ́rin tèèyàn mẹ́rin ó tó èèyàn márùn torí ẹ̀ tẹ́ ẹ bá ti lè gbà sọ́dọ̀ ọlọ́run ọ̀bọ̀ bu ẹ̀yin náà láti rí náà. salamu alaykum. ìbéèrè tèmi ni pé ṣé ó dáa kí mùsùlùmí kó lóun lọ nínú ẹ̀mí kó máa dínà síyàn pé ìkàbá ìkàbá ọ̀ sẹlẹ̀. kò lè lọ́nà ẹ̀mí irọ́ lásán ni torí kọ̀ lásán irọ́ lásán òfútùfẹ́ tẹ rọ́ torí pé kọ̀ọ̀sẹ̀ nídìí kan sọ pé mùsùlùmí ni ọ́ òun ṣe ń tẹ́sí ìsìláàmù fi kọ́ lójú ọlọ́nà ẹ̀mí irọ́ lásán gbogbo ẹ̀ kò sí nǹkan kan ní ìsìláàmù yìí tí màá kékeré nìkan lọ kọ́ lọ́nà ẹ̀mí ríran síta ni èèyàn tí ò ríran síra rẹ̀ ó sì fẹ́ ríran sẹ́lòmí irọ́ burúkú kò nídìí kan ṣẹ̀ṣẹ̀ sọ pé mùsùlùmí tẹ́ bá mórí yín ní sẹ́ẹ̀lù làgò ẹ̀rì kórìí ọ̀ dàrú kíá yóò sì lọ́nu tí wọ́n ń pè lẹ́mìí kíákíá kò ní ìdí kọ́sẹ̀sẹ̀ lọ́mọ islam sẹ́wọ̀n pé bó ti àwọn sí ralph náà tó ń gbà tá àná bá ṣe tí wọ́n gbára gbóná tó gbára gbóná tó gbára lọ́kàdé mi kàkà kàmú kò kàkà kókò wọ́n wà ní wọ́n ti ṣe wáyé sí àbí òye kó wọ́n sọ fún wa pé aboyún kan bẹ́ẹ̀ bì aboyún yẹn bímọ lóṣù yìí wọ́n tún <laughs> pé ó ríran sí kí wọ́n afọ́jú ṣe fẹ́ ríran sí ọ irọ́ burúkú ọjọ́ bó ti ṣe jẹ́jà tà torí ẹ̀ ló ti jẹ́ pé Islam ní ká ṣe kí ṣe tọ̀rí kọ̀ nínú àkọọ́lẹ̀ wọ́n kọ àkọọ́lẹ̀ ọ̀nà wo làwọn tọ̀rí kọ̀ gan fi ju àwọn sọ́ọ̀sì ó pọ̀ ọ̀pọ̀ bàjẹ́ ìtẹ́yìn náà ríra rí pọ̀ bàjẹ́ ẹ nísìnyí ní sọ́ọ̀sì wọ́n gbé lùwọ̀ rẹ̀ àbí òsì mẹ́ta ǹhun mhm, ntọ̀rí kọ̀ǹkọ̀ dòrú gan ok nínú sọ́ọ̀sì wọ́n máa ń jó àfihàn ẹjọ́ ó ń tọ̀rí kọ̀ǹkọ̀ ní sọ́ọ̀sì gbà ni ó rẹ lólùgbàlà nítorí pé wọ́n ní ti gbọwọ o gbọ́dọ̀ mọ Ebi ìgbà tí ó mọ wọ inú oko àgbàdo bàbá rẹ so gbogbo ẹ wọn jọra wọn torí tọrùn ni sẹẹrù rẹ náà ní pẹ mi gbé ẹmí ò gbé ẹ wọn ránṣẹ́ sí wọn ránṣẹ́ sí ọjà bó ti ṣe jẹjẹ. asalaamualeykum. Ah, ẹnì kí báwọn ní àwọn kan náà ṣe lẹ jésù fólùgbàlà wọn àwọn onítọ̀ríkọ náà wọn ó ti lé olùgbàlà rẹ̀ má fẹ́ kó olùgbàlà tó o tó ọlọ́run lolùgbàlà ti wá ó sì lolùgbàlà òdodo kò sẹ́ni tó lè gbẹ́ nìkan kan ẹ jésù tẹ́ni ọgbà yìí là ńjọ́ gbèǹde kí sọ nafsi nafsi temitomi tó gbogbo àwọn anábì sọ táà ní náà táà ní náà àwọn ẹni tó ga orí ara akaramakallah wọ́n ní islamic cooperative gẹ́gẹ́ bá ní tọ̀mọ́lẹ̀sì. àsìkò ti tàn ní tọrọjọ ti lọ nítẹ̀sí ń béèrè yọ gbà sùkù. àkókò islamic cooperative islamic cooperative tó bá yẹ pé nǹkan tí àwọn èèyàn ń ṣe tí wọ́n máa ń sọ pé báyà mo fi fifty thousand síbẹ̀ èmi ọ̀ padà láǹfààní àti yá hundred thousand wàlàkín ìgbà tí ń bá dá hundred thousand padà hundred remains hundred tó bá ń pè lẹ́yìn lẹ́ bá ń pè ní islamic case islamic ọwọ́ pín hundred mọ́gbà hundred ní ń dá padà kò ní lé kọ́sọ́dì islam torí kíni nítorí pé àfìgbà tèmi náà tó dá fifty ni mo tó láǹfààní àti yá hundred àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé èmi nìkan mo ní bùkátà láti yàwó ni gbogbo mùsùlùmí tí ọ̀dà ó síbẹ̀ tí wọ́n sì ní bùkátà jù mí lọ kí ló dé tẹ̀ yá wọn. ẹni torí pé kò yá ẹgbẹ́ lówó kò ní láǹfààní àti yá ẹ̀yin ní kìí ṣe yíyá lẹ̀ ń pè contribution ni call it whatever you like islamically yíyá ni lówó ni. nítorí pé ní stem bá fún yín lówó nìsín tí mo ní adákùn ẹ bá ń sọ ẹ wá gbowó ńlọ́wọ́ mi ìgbà tó di lọ́la tí mo fẹ́ gbowó mi wọ́n á rí pé hundred tẹ̀mí fún yín bó ṣe rí nì hundred tẹ̀yìn fún mi tuntun lábẹ́ òfin ọlọ́run ajẹ́pẹ́ ti jàǹbá mi nítorí pé owó tí mo fún yẹn ti nà òmí ilẹ̀ fún mi ẹni tó bá fún mi lówó mi ìyàtọ̀ sí ètí mo kó pamọ́ sí lọ́dọ̀ nígbà tí mo wá gbowó mi òfin ọlọ́run sọ wípé yíyá lọ yá ajẹ́pẹ́ ní tẹ́yìn pé contribution fẹ́ gbẹ̀yìn yíyá lẹ̀ yẹgbẹ́ ìgbà tẹ́yìn tí wàá yá ẹgbẹ́ ní fifty ẹgbẹ́ wa sọ pé ẹ̀yin náà wà entitled sí kẹ́ yá hundred lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè léyìn ní kọ́rọ̀dọ́n jẹ́rìrà nẹ́fàá owó tèmi yá yín tí mo tara rẹ̀ fa àǹfààní ó sàǹfààní fún mi àbí ó sàǹfààní fifty mo fi gba hundred so eléyìn rìbá rìbá náà wọ́n ń pò náà lábẹ́ òfin ọlọ́run eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí ẹ̀ ṣe islamic. ṣé bá fẹ́ sọ di islamic yóò jẹ́ pé àwọn ẹni tí ọ yá ẹgbẹ́ lówó á mọ̀ wọ́n. ní sáà o gbogbo ẹni tó ẹgbẹ́ lówó kò ní yáwó. àwọn ẹni tí ẹgbẹ́ ni á jẹ́ pé ọlọ́wọ́n bọ́ san ẹni tí ẹgbẹ́ lówó fi rí ọlọ́wọ́n san lẹ́sàn-án so torí pé kò sí fóun fẹ́ fi jèrè kọ́bọ̀ so eléyìí wọ́n ti islamize ẹ̀ nù àbí ó jẹ́ pé àwọn kan gbowó kalẹ̀ wọ́n gbowó kalẹ̀ bíi ten million wọ́n á sọ pé kíkálukú tó bá mọ òwò kan ṣe kó wá ṣàlàyé òwò tẹ́ bá mọ̀ ṣe ẹ̀yin àti ẹgbẹ́ ẹ̀jọ̀ dòwò pọ̀ ilé yìí pé òun máa ẹran tà ó wá ní kí wọ́n fún ọ hundred thousand so àwa sọ pé ojoojúmọ́ a máa ṣírò èrè tó wọlé béèrè bá ti wá ń wọlé sí a máa pín ní ìdá méjì sẹ́yọ̀ kan kápé lónìí àjèrè three thousand ẹgbẹ́ ọgbà two thousand ìwọ tó ṣiṣẹ́ ọgbà one thousand àmójú owó sì tún wà lẹ̀. tó ìwọ náà mọ ẹsẹ títí tọ́lọ́wọ́ fi ràn wọ́n náà lọ́wọ́ tí ó fi di kó bùkátà láti wá máa gbowó yìí kájọ dòwò pọ̀ mọ́ sẹ́mi kí gbogbo tí òun gbowó yẹn lọ sí fi ń ṣòwò ń jèrè àwa náà ṣe Islam wa ó pé òun náà òní wa jẹ́ pé ẹ gbowó lẹ́yìn tó ń ti yá yín lówó wa sọ pé ni dá padà ṣùgbọ́n owó tó yá yín náà ó sì tún wà yóò tún wà lápò ẹgbẹ́ wọn ṣe eléyàn kìí ṣe islam ni wọ́n pè lẹ́yìn náà mi mo lówó mi kí ló dé tọ́ a máa sọ fún mi pé gbogbo ìgbà tí mo bá fẹ́ withdraw owó mi o máa sọ oṣù mẹ́fà lẹ́yìn rẹ̀ nítorí owó mi gbà kí ni jẹ́ bá náà ti sọ ọmọ ọ̀dọ̀ ẹnìkan ọjọ́ bó ti ṣe jẹ́. alihamdulilayi rabbil alamin abi alasana taala kò fi alibarika sí ìjókòó wa ní ìparí ẹ dákun ẹ má jẹ́ ká tì dákun tí a sí ìjókòó yìí ó ti tó bí oṣù mélòó kan tó ti six tí ò ti wáyé mọ́ sáàbì tí ò fi wáyé mọ́ ni wípé a mísì mọ́ǹtì kan mọ́ǹtì kan tá a mísì yẹn ló fà tí ò fi wáyé mọ́ so ń túmọ̀ sí pé ìjókòó tá a bá ti lè pàdé ibẹ̀ náà lẹni tó bá máa sponsor the next ibi tá a bá máa lọ ibẹ̀ náà ló ń tọ́ ó ti ibẹ̀ ni ó ti yọjú so ń túmọ̀ sí pé níjókòó tá a wà yìí tí àìní dúró lẹ́kṣọ̀ yìí mọ́ ni pé ó kù sọ́wọ́ ìmọ̀ tó fi pé ká tó kò níjókòó yìí ká gbìyànjú ẹni tó bá máa gbé wa lọ the next ibi tá a bá máa lọ so ń tàn kó dákun kó kó yọjú inú kó rí brother Bashir Obatek tàbí kó rí èmi náà ọlọ́run sí ọrùn fẹ́ ní kọ̀ọ̀kan náà. Thank you.